bàbá pé káàkéyìn adépèlé ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ bẹ́ẹ̀ni ti rí ọ̀la orí bẹ́ẹ̀ ìyẹn ló mú babaláwo dífá ọ̀rọ̀ kájà máa ṣe dáadáa ṣé ẹ̀ ń lò tán o àṣàyédògún. ayé yìí ò lè ayé yìí ò lè àwọn ọmọ ènìyàn ńlá ṣàyédògún. káṣá ti máa ń ṣe dáadáa torí rere ló pé ìwà ìka ò sunwọ̀n àní káṣá ti máa ń ṣe dáadáa torí rere ló pé ìwà ìkà ò sunwọ̀n o ẹni gbélé ò ní gíláàsì kò yẹ kó bá wọn ṣeré o. Ẹ ìgbà tó dẹ̀ ti rí wa tó ti rí wa ń kọ́ ó ti rí wá kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣáwọn ògbèrè tó lọ́rùn ọjọ́ fún ẹ̀ tó lè ṣe nǹkan kan fáwa ni. kò yé mi o. àbọ̀ lórí burúkú lélẹ́yìí a ti mọ orin yìí nà òun náà ló jẹ́ kó di girama sí school. àbí ẹ rí mo di girama. o di girama ṣùgbọ́n náà ni ìdáná tẹ̀lé. alaye jẹ fún ní one shot. ẹ alaye tiẹ̀ kọ́kọ́ kúrò ń bẹ́ẹ̀ náà wọ́n ní wọ́n jẹ́ parrot wọ́n ní wọ́n máa ń rojọ́ wọ́n ní kan tójú ẹ bá ti rí wọn ló wá ń sọ ẹ kò sí wàá ṣe bójú ẹ ti rí wa etí ẹ máa gbọ́ ojú ẹ máa rí púpọ̀ ẹ máa mọ̀. ta ó kọ́ ni ó ta lè ta kọ́ ò ọmọ tá ò kọ́ ni ó ta lè ta ó. ṣé kí n máa lọ ni. mo fẹ́ lọ máa ṣe nǹkan tí mọ́mì sọ pé kí n máa ṣe o. Hello. Mo sá mi bá. Kí ló sọ fún ìwájú mi? Mo sọ pé ń bí. Stupid. Ah! mọ́. lọ́sọ̀ ṣe pé. Ah. mi ò tiẹ̀ fẹ́ràn ọkọ tó ṣe wọ́n ti sọ fún ẹ èyí kan tí mo sọ wọ́n ṣe ní ilé mi ò ẹ́ màgbá ẹ tiẹ̀. ìgbà mi ò ṣe mi ò ṣe mi ò ṣe. kí kí ló kọ̀ lù ẹ́ mo ní ẹ̀bìrì nǹkan tó ṣe é sí nǹkan tó nǹkan tó sí lè ṣe. ìjẹ́ fẹ́ mọ̀ kó tó ṣe. Ah, ṣe ìjẹ́ yóò dá méjọ sáà politically correct tó bá ti o ó dà mọ́ mi mọ́ mi máa zọkọ tó ṣe o ó wá síwájú mi ó de bẹ̀rẹ̀ sí pé àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ ó rí pé mo bíjì pẹ̀lú fún mi àwọn orí wọn ó dẹ̀ kú iwájú lójú ọ̀wọ́ bẹ́ẹ̀ yẹn kí ló kílẹ̀ fún ọdún ṣì yẹn ṣó wà ókè ṣá gbẹ́jọ́ òṣìṣẹ́ ìwọ pe ọmọ lọ́wọ́ o fẹ́ ránṣẹ́ o wá tẹ fóònù ní ọtí wá tẹ fóònù tọkọtọkọ ṣé ọmọ kò ní iṣẹ́ bíi tiẹ̀ ni ẹ kí ló ṣe ẹ òun mọ̀ mi

ṣé mo lójú. wàá ti wá síbí báyìí tó bá ti dé síbí báyìí ló máa fi kẹ́ ẹ̀ áńtà. so kí really seriously. Hey. Eh. Eh, ẹ̀yin lẹ́kọ̀ọ́ rò pé ó lé ni kò lé bó téèyàn bá ti fọkàn sí ẹ̀yin á gẹ̀ ẹ̀tẹ̀ péjú péjú. Ah, ah, nǹkan tèmi àti ẹjọ́ ń sọ títí títí lánàá o ò lè bílíf pé Bùnmi ti ṣàlàyé everything fún mi sìn. ọ̀wọ́ eh. ẹ máa ṣe wà òkè. péjú eh? kí ló ṣe ẹ́ látàárọ̀ tá a ti ń ṣe nǹkan bíbáyìí o ò tiẹ̀ concentrate o ò tiẹ̀ fọkàn sí nǹkan tá à ń ṣe I hope all is well òkè tí máa ní mo wà òkè rọ́mọ pa ọ́ nínú tọmọ dára nà mí lánàá yẹn ọmọ alòkè gidi ni o wọn nà mí gbogbo ara ló dùn mí ni wa òkè. ẹ bọ ṣe torí yìí tí ó ti ṣẹlẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ yẹn ti lọ nìyẹn. ṣé pé exam wa ti ń bọ̀ lọ́nà báyìí ó dẹ̀ yẹ ká máa study. yes. and a máa study very hard ni gbogbo èyí ń ṣe yìí òun kọ́ bóyá kò pa yẹn ti kò jẹ́ ká má ṣe nǹkan tá à ń ṣe yìí o. o lè understand tó bá jẹ́ pé ìwọ lọ́mọ wa mọ̀ ọkàn tí mo ń sọ mo ní ọmọ mi ní àlùkì àlùkì gidi ni o. yé ah, ah, ah. yé ṣọ́nà tó yẹn ni. ó lè jù bẹ́ẹ̀ lálùkì ní òun àlùkì gidi. pẹ̀lẹ́ ó ṣe báwo wà lára ìbá. ìyọ́n ní àlùkì ni o tún ní báwo. ìyá mi ló fẹ́. Mo dẹ̀ mọ̀ wípé mi ò kì í bá ẹ sọ̀rọ̀ tí ò kì í ṣe òótọ́ ọ̀rọ̀. Wọ́n lè sọ wípé òbí tó bá ń bá ọmọ sọ̀rọ̀ tí ọmọ ò bá gbọ́, ó ń ṣetán àti lọ sóko parun ni. Àmọ́ èmi gbà á ládùúrà wípé ọmọ kan ṣoṣo tí mo bí kò ní parun. Wọ́n sọ fún mi pé irọ́ náà pa. Wọ́n ní ìwọ tá a rán lọ sílé ìwé tá à ń fún ní gbogbo nǹkan tó fẹ́ nílé ìwé tá a make sure pé wà comfortable pa ní school àbí ṣé nǹkan wà tó o fẹ́ tà kí n fún ẹ ni wọn ni ló ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ ìwọ ló ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ jọ ọlọ́pàá ló ti bá wọn ni ìwọ rè ní club pàtí onípàtí wà débẹ̀ ìjà ṣáà ní ìjà kàkiri ṣé mi ṣe kọ́ ìyẹn àbí tí ó pọ̀ ìgbà olóbi sí lò ọmọ tó lò ní ṣé kó o ṣàlàgbà gbàgbàgbà bíi girama ẹ̀ ìṣọ́ ọ̀sẹ̀ sí. ló bá ṣe ń ṣe báyìí wo ara ẹni lò bó bá ṣe wù ẹ́ wàá bà lọ́jọ́ iwájú tó bá ti sọ̀rọ̀ ẹ di apèrè àjàṣẹ́tọ́ tó bá rọkọ̀ fẹ́ẹ́ gbogbo èèyàn kan ń wúrẹ́ láwọ̀ sùkún òun wúrẹ́ láwọ̀ rẹ̀ rìn òun ṣe bó ṣe wù ẹ́ òun ṣe ọmọ bàbá olówó ẹ́ ìwọ ló ń join club ló ń join ló ń join court ìwọ ni captain òun ṣe bó ṣe ee kí ló ń gbé tó ń gbin ẹ́ wọ́n lórí báyìí o yes kárí bí ṣe ń bọ́ ọmọdé rí lọ́nà máa bá wí kò ní dín nǹkan tó dára dára ẹgbẹ́ pé mo máa ń bá wí tó bá ṣẹ̀ nílé ẹ máa ń gbóhùn dáadáa mo máa ń kíkù èmi ò kí pẹ̀tẹ́ mi ò ń bọ ọmọ jẹ́ o olúmọbi tó ti yan tiẹ̀. sórí báyọ̀ parọ́ tún ẹ̀ ibi tó bá bá ilé ayé ẹ jẹ́ dé bàbá ń bẹ̀. òun fi rẹ̀ dára tó ń rabi òun dára ẹ́ ẹ́ ọmọ bàbá olú ẹjọ́ máa rán ọ. bàbá ẹ̀ ṣe ń fi mí ṣẹ̀sìn ó dé jọ ọkọ mi kí ló tún fẹ́ má bà ilé ayé ara ẹ̀ jẹ́ ara tó da ni mo fẹ́ kọ́nà òun fi ẹ́ dà kì í ṣàrà burúkú ó dé jọ ọkọ mi mo fẹ́ kó lọ́kọ gidi ìgbà tó ń wí yìí ẹ̀ èèyàn náà méje kọ́ta ẹ̀ má rọ́kọ gidi o ṣàánú mi ọkọ mi wọ́n jẹ́ ọmọ ní tí wọ́n ń ṣe ní gbogbo ìgbà. kó dẹ̀ mọ́bi tó máa kiri lọ o kiri lọ síbi àárín ibi táwọn máa mú bóyá wáyà kan kí ẹ mọ́lẹ̀ o. o ti gbọ́ gbogbo nǹkan tí mo bẹ́ẹ̀ sọ lọ́wọ́n abẹ́ ta. àmín. ajé wà ta o. àmín o. ẹ̀rọ ta ṣe bẹ́ẹ̀ o. ajé ọkọ mi wà ta o. gbogbo àwọn ta ní ìkéré o kò lè fún ẹ nísìnyí. wọ́n nǹkan táwa náà lálẹ́ ìjà náà làwa náà kíkú lọ sọ́jà ìlọ̀ra bò fẹ́ tàkùn lẹ̀ yìí ẹ máa ṣe bẹ́ẹ̀ ẹ̀wù tẹ́ bá fẹ́ ẹ̀mí ẹ̀fún fẹ́ lọ sọ́jà tí mo owó ẹ máa fi owó wọ mọ́tò lọ sọ́jà tó bá dẹ̀ fi owó yẹn tẹ́ bá bá mi fi kún owó àpà ẹ máa ra nǹkan tẹ́ fẹ́ rà. yàrá bẹ́ẹ̀ ṣáláì jọ̀ọ́ bẹ́ẹ̀ gbogbo nǹkan báyìí ló máa ń da lójú ẹ ah, ah. ẹ ọ̀nkú ẹ wò tòun ó da lọ́dọ̀ tòun ọ̀dọ̀ tèmi èmi mo fẹ́ gbà kò dáa rárá àbálẹ̀ máa sọ fún mi pé irú lébẹ̀ pẹ̀lú bí tọ́lẹ̀ tẹ̀ ṣe rí yẹn kí n wá sanwó kí n kówó lẹ̀ kò make sense now ẹ jẹ́ ẹ wo ẹ wo gbogbo vicinity ibi tí mo ti fẹ́ gbalẹ̀ ní gbèrú bíbáyìí náà. plumber máa wá ṣe wọ́n bá ń ṣe náà. Uh, plumber máa ṣe so tí màá sọ fún yín sí ẹ ẹ nímọ̀ pé plumber máa ṣe ẹ expect pé owó ara wa báyìí ni ká fi ṣe. Ah. Ah, ìwọ nìkan kọ́ ló fẹ́ gbé bẹ́ẹ̀ náà ah, ló dùn ún ṣe báyìí wá òkè náà àwọn olè ń ṣe bẹ́ẹ̀ ni pé ojú bóyá wàyí náà lọ aṣáà mọ́ tó ti jáde tẹ́lẹ̀ náà farabalẹ̀ jáde. ok ẹ a máa pè yín a máa pè yín a máa pè yín. ẹ ẹ dúró náà ṣé bùnmi kọ́ ni mò ń wò lọ́kàn àbójú mi ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ wọ́n ràn wọ́n ràn bolo ti rí bùn. ẹ gbọ́ ẹyin kí ló máa ṣe wọ̀gbọ̀ ẹyin yẹn náà ó lọ pé ah, ah. àwa láì wọ̀n. bomi ni o. ló lòdì tí ó dé. ẹ a máa jẹ bàtẹ́ yìí. Ah, àbí kó jẹ́ pé jẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí no no no no no no. o máa mọ̀ fóun ló la ta yẹn. òun nìyà. orí pé ṣe ń gáìdì ẹ̀ ó rí bó ṣe gbé ni bó ṣe ń gbé fẹ́ni ẹ pé kó gbà yẹn ti fẹ́ fún lówó. ilé fọ́ o èmi lọ sí àánú bó ta bá kí ló bá lọ padà yọ ní sùn wọn kì í ṣe ìfọláńtà nígbà tí wọn bá wà. ee a sì máa kí ẹwọ ni wọn tọjà lọ a sì máa kí ẹ má wọrí. Ah, ah. ṣé side pot mi ni ká fi lè rìn àjò. ẹlẹ́ tí Bumi. Bumi Bumi. Bumbu. Bumi. Bumi Bumi. Alpha. ṣáájú wa ah. okun ọrọ̀ ajé o. bye bye. Ah. kálukú yìí padà lọ bí kan abara rodo lọ́wọ́ ẹ̀. ọlọ pẹ̀lẹ́ ajá máa wá o. take care. <laughs> ṣì padà síbi òun sí wínà tí ẹ kọ́kọ́ dúró lọ lákọ̀ọ́kọ́ ṣé bí òun sọ̀rọ̀ fún ẹni táwọn tá jókòó síbi tá kéré nínú ayé tó rí wa ni tó lè kí wa ó dàpọ̀ sí ìjà wèrè wọ́n wá sọ fún ẹ kó gbé kan wá ó ní ẹ ó lè gbé kan. lórí ẹ kó gbé kan wá ọkọ àkọ́kọ́ òun fi kí máa wo ìwọ. tiẹ̀ ti fẹ́ lóò ti aṣọ rẹ̀ tiẹ̀ ti fẹ́ eléyìí gba ojú ẹ ni o. nǹkan tó ti pọ̀ jù anyway èmi ò mi really blame ṣebí dára ni mo blame wá ẹ pé ó ti gbé gbájú fún ẹ tó ti na ilé ayé ẹ bàjẹ́ tí gbogbo korobá orí ẹ tó ti fò dànù orí ẹ máa ti straight ọpọlọ ẹ máa ti ṣí èmi ò blame ẹ àṣẹbẹ ẹni. ó ti kúrò bíbá ẹ wá ń bí jọ wá bá ọdún àwọn àti ẹ̀kọ́ kó ṣì lọ kó ń lọ ọjọ́ ẹ wo ẹyin bẹẹ kí ni o tún mú bí mi ṣá ẹ wo ẹka jáde ká lọ jẹun ó fẹ́ tà ó fẹ́ tà ó yẹ ó yẹ ó yẹ kó lọ ó yẹ ká lọ ìyá ká lọ dàbí. ta ó kọ́ ni ó ta lè ta kọ́ o ọ̀nà ta ó ni ó ta lè ta kọ́ o. Mami, kí ló ṣẹlẹ̀? mo tí ẹ ṣọ́ọ̀bù látẹ̀kọ́ kó kọ́ bá mi mi ẹ. Màámi, mi ò lè kí ilé Kí ló dé? Kò lè kí. Mo ń kàwé. Mo ń kàwé. Ṣé kìí ṣe pé orí àwọn ọ̀rẹ́ ẹ ló ti wọ́n fẹ́ ṣe iye tó bá lè fi rí? Ah, ah. Rárá o, ṣe ń torí mi. Mo mọ̀ pé fẹ́ ṣe ìfẹ́. Kò lè sígbà tí mo ráyè láti fi tí bá ti bá yín kiri lọ ẹ máa fi dé lálẹ́ àti rẹ̀ mí màá dẹ̀ mi fi ń sùn tòwò nígbà tí mo fẹ́ ráyè láti fi kà yẹn ni mo ṣe wò ó pé nígbà tí ó kù kẹ̀ ní ìsìn àfẹ́bẹ̀rẹ̀ exam wa ó fi opportunity yẹn fi máa kà mo ṣe é torí àwọn ọ̀rẹ́ mi. Bùnmi kó dẹ̀ mọ̀ pé kò tí mo fẹ́ lọ́wọ́ tí mo mọ̀ ọ́ mi tí mo fẹ́ lọ́wọ́ tí lè tètè ń bá ilé ìwé mi kó

kọ̀kọ̀kọ̀ kọ́ ọmọ rẹ kọ̀kọ̀kọ̀ kọ̀kọ̀kọ̀ kọ́ ọmọ rẹ. ọmọ tá ò kọ́ ni ó ta lè ta kọ́ o ọmọ tá ò kọ́. Ah ṣòrí gá yẹn ni things mo sọ fún ẹ pé mo fọ́ fún azin tàbí. Oh, cute tell him. use those chance. òbẹ́bì nǹkan tó ń tọ́ láti sọ ni wípé bí ojú ń tí kò fẹ́ sọ ó lóun kó ẹ jẹ ó lóun gbọ́n ẹ mu ó lóun tó máa ń ní statue ẹ̀ yóò ní wọ́n máa ń bá àdìgàn ó ní nǹkan tẹ́ máa ń gbé dání gan lásán fílẹ̀ ó lè pààyàn jẹ́ kó tọ́ ẹ wò dáre yín ló ṣẹlẹ̀. ó ti ẹ̀ kọ́ ọ́ bẹ́ẹ̀ ó ti <laughs> máa jáde kó má bá mi ṣeré kí mi máa bá ẹ ṣeré wa yí ẹ nà no problem. no serious relationship please. no commitment ẹ kàn máa fún ra ń jẹ kó bá mm. fún ẹ fún jẹ mm. it's as simple as that. We understand it no matter. Yeah, as simple as that. Ọ̀dẹ̀ nílé lọ́ọ̀gì ẹ o. Aláyé <laughs> dúró de tán ẹ̀. Báwo? Um, thank you. Uh, it's more like a compliment. I like it. So, um, but. <laughs> Wow. I've got my own, um, like eh. my own babe, and I, I'm good. You go, you run money. Ah, oh, yeah, okay. Ọ̀rọ̀ mi tún fún jẹ fún jálẹ̀ kan tí gbọ́wá dún sí gbogbo ẹ̀yìn tí gbogbo tó kù nìyà ó pọ̀ ńlẹ̀. Ah, eh, Ẹ jẹ́ kó rè jẹ́ kó rè ó rè ó pọ̀ ah. sẹ́. You're oh, beautiful. Uh, oh, Thank you. Trust me, I don't want to do this. Oh. Oh. Um, eh, eh, eh, <laughs> thank you for... Like, I mean, thank you for coming out. Koizi Kobirin neither got to say this to a man, but I'm saying I don't want to do this. I'm mm. not interested. Òun náà ni bóyá bí òyìnbó yẹn láti ní problem. Èmi náà lọ school. Wá kí ló ń ṣe ẹ́ náà? Ṣé o gbọ́ nǹkan tó sọ ni kò gbẹ́ níwà náà? Kò lóun kó dé. Ó kàn lóun fẹ́ jẹ ẹ́, òun fẹ́ la ẹ̀, hmm. òun fẹ́ kún ẹ̀, òun fẹ́ gún ẹ̀. Kó ọmọ bó ṣe wà síbẹ̀ ni kẹ́dọ̀jọ́ jẹ́ra yín kí ló wà ń bẹ̀ ẹ́ kó lé náà. Babe, leave ah. am. Leave am. Ah, a ti mọ irú wọn irú àwọn eléyìí kẹ ah, ìwọ ló ń ìwọ ló ń pọ̀ wọn lé tó ló ń respect ẹ̀ tó ló ń bá sọ̀rọ̀ a máa jí gbé ni a máa gbé lè máa bẹ́ẹ̀ gbé wá live and direct o máa ṣe bóyá ṣe ń ṣojú o máa ṣe yàmàyàmà o ní láti máa bẹ́lẹ̀ sọ àwọn ilé ìkẹ́. gbàgbé jágbọ́ ó ṣe lè. kò yí ẹ bóyá tó bá dẹ̀ tún rò pé bóyá o tún fẹ́ kò yí ẹ o fẹ́ yóò ń padà á sì wá bẹ́ẹ̀ o. ọmọ mi àjọkùn ẹ̀ ọ̀gá ó ṣáà rí i.

àkàndá ní bùnmi oh my god ọlọ́run dá pé pátápátá ni tọ́mọ níyàn ń kọ́yàn ní nǹkan èèyàn mọ̀ nǹkan lákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ ni tọ́mọ níyàn tí ń kọ́yàn ní nǹkan tó ń wọ orí ah bùnmi kọ́ mi ní nǹkan níjẹta bọ́pọ́lọ́ mi ṣe kú tó pòfẹ́sọ̀ gan-an tó bá kọ́ mi bó ṣe kọ́ mi yẹn kò lè wọlé bọ́lọ́run dá pé ẹ máa bọ́ ọ bóyá ẹ̀yin ò mọ̀ rárá ẹ máa bọ́ àjọ̀nà ọlọ́run kan lọ́tọ̀. ṣèyí ẹyẹ má ah. dàbí ẹ ẹ ti mọ̀ paláwàdà ní ṣe gbé kí ni mo wá kọ ṣẹ́ríṣẹ́ tí mo kọ yẹn ṣẹ́ yẹn simple mm-hmm. àìfọkàn sí ẹ̀ ni ò jẹ́ kó mú mm. ẹ má dá lóhùn. ọ̀rẹ́ mi mm. olúwàbùnmi mm-hmm. má gbé wa mọ́ra àtàwọn máa kó rọ sórí òtùgbà tí ṣèyẹ wàá ròyìn fún wa àwa náà mọ̀ yẹn ṣé n sọ kankan fún ẹ tó bá dàgbẹ̀dẹ̀gbẹ̀ tó bá darúgbó tí mo lè mọ kó má dàgbẹ́ má darúgbó. àmì àwa mú èrè ẹ. ṣẹyẹ a máa bí òdèrè yẹn àwa gbé sínú museum àwa tún mú ìwé àgbè síwájú àná sórí góò náà àdúgbò máa ń gbé sí góńgó mú yẹn àdúgbò àgbè sí. ṣọwọ́ ó ṣe é kó parọ́ mọ́ ẹ̀ ṣòro kó parọ́ mọ́ ẹ̀ ni kó parọ́. sórí jẹ́ ìsọ̀rọ̀ kan fún ẹ sórí tí kọ́ńtì táwa wà nù tí ò bá mọ ìwọ sórí àwa tá a jẹ́ ọ̀rẹ́ àwa mọ ìyẹ̀pà amòye ẹ dákú hmm. ẹgbọ ẹ sọ̀rọ̀ wo ẹfí kò ní ẹ tó bá ń gbọ́ ẹfí kò wọdọ ń jẹ bẹ́ẹ̀. ẹgbọ ẹ fọ̀rọ̀ sílẹ̀ jàre kò séèyàn ọkàn tó mọ̀ ń bì kankan ṣe rí gbogbo wa pátápátá òun la mọ̀. ó jura wọn lọ. bẹ́ẹ̀ ni. Ah, ah. màá má sọ yìí àwọn gbogbo àlámọ̀ pé orí tèmi half loaded ni. nǹkan tó wà ń ta ti pọ̀ ju tó wà ní ilé lọ. bébí ìwọ ó jura wọn lọ́dọ̀ ọ̀hún. káà ló fẹ́ máa tàn bíbá. Ah, ah. ẹ ń ṣeré ni àbí ẹ ń ṣeré. àyẹ̀wò lọ̀rọ̀ rẹ̀ nǹkan tá à ń sọ. Bùnmi Bùnmi yẹn àbí Bùnmi kọ́ Bùnmi kí ni Bùnmi yẹn mọ̀. Eh, eh, ẹ ẹ jẹ́ kí n sọ̀kọ̀ fún un ṣó pé nǹkan tí ó yé àwa kò yé wọ̀ jẹ́ kí sọ̀kan fún ẹ báwa náà ṣe ń rò ni à ń rò ń gbà yẹn kó tó di báwa náà fortunate láti attend tutorial class ẹ̀ ọmọ máìkì ń tọ́ ẹ̀ genius ayé mi tó yẹ pé bó ṣe ń kọ́ mi gan-an lecturer gan tó jẹ́ professor gan kò lè kọ́ mi kó wọnú ó mọ̀ pé èmi dọ́ọ̀lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó mọ̀ pé dọ́là ni mi ò mi ò mi orí mi ò gbèwé ọlọ́run ò fìwé sórí tèmi bọ̀ nígbà tí mo attend tutorial class ọmọ yìí ó dà ń pé ó mọ̀ ọ́n mọ̀ ṣí ọpọlọ mi lẹ̀ báyìí tó gra gbogbo ewé explain pátápátá ọmọ genius lọmọ yẹn o tọ́ bá náwó èèyàn ọmọwé wọ́n tún lẹ́gùn láti kọ́yàn kéèyàn yẹn tún mọ̀. ẹ ẹ má ṣe mistake ẹ má ṣe mistake ìwọ tó rí ẹkú tẹ́lẹ̀ tó paasi rẹ tó paasi tẹsí o tún wá lọ sọ́dọ̀ ẹni tí kò ṣú ọ̀fun rárá jọ kí ni irú ọmọ aláta yẹn fẹ́ kọ́ yín tó fẹ́ tó fẹ́ ju nǹkan tí wọ́n gbà. gbàgbé ọmọ alátajà rẹ ah sori yóò dàbí nǹkan tí à ń sọ kò yí ẹ tó bá mọ nǹkan tán ọmọ ìlú ẹ kó máa pè ní igi ìwé ah! tọ́mọ ẹ bá kọ́ ẹ ní ìwé ṣó ní gbogbo brain ẹ tó ti wá sẹ́yìn yẹn ó máa wá síwájú ni o honestly bó ṣe bá ṣe ń kó ẹ báyìí mo máa wọlé. Ah! ó ń ta gbọ́ngàn ni àgbẹ̀bá méjì confam. bẹ́ẹ̀ kì í tún jẹ́ kó yé ẹ dáadáa ṣó ti rí in tó ń sọ test and sọ pa yìí ṣé mo pàrọ̀ pàṣẹ ìwọ fèlè mọ̀ ń bá in tá à ń sọ tó ń lọ́mọ láta tó ń sọ̀sọ̀kùsọ̀ lẹ́nu òun ló kọ́ wa tá fi mọ̀ ọ́n ṣorí yẹn ṣorí yẹn mistake lásán ni oh. i prepare dáadáa ni oh. To bá jẹ́ pé mo prepare dáadáa fún test yẹn wọ́n wọ́n bí jọ kí náà bí mi tí mi ò rí nǹkan kankan kó ṣe pé kí ah, kó ṣe pé wọ́n bí mi nìkan nígbà tí èsè pé kí ni mo fẹ́ kọ́ but nǹkan tó dé mi lójú ni pé tí n bá prepare dáadáa fún exam tí mo gbájú náà wò tí mo kà back to back hmm. wọ́n bí question náà dá mo máa jókòó báyìí mo máa finish ẹ̀ máa tún gba extra sheet ó dẹ̀ dé mi lójú pé mo máa pass exam tu test lọ. Hmm. Ah, ìwọ́n máa ní láti kàwé ní concentration ni tí wọ́n gba gbogbo ìtẹ̀sọ̀ ọlọ́run àjọ kan ṣe mistake o. ó yé mi ó yé mi ṣé ìwọ tí o pass test ló wá fẹ́ pass exam. <laughs> ọwọ́ ìfọ́nìṣà. ẹ gbàgbé ẹ gbàgbé ẹ jọ kí ni o ṣó Chelsea Alpha. bọ́bọ́. ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ ń. bá bí mi léèrè máa rí wí bẹ́ẹ̀ bá bí mi léèrè máa rí sọ bàbá pé káàkiri adépèlé ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ bẹ́ẹ̀ ni ti rí ọ̀la orí ìyẹn ló mú babaláwo dífá ọ̀rọ̀ rú kájà máa ṣe dáadáa ṣé yẹn ló tọ́ o à torí pé ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀ ayé yìí ò lè ayé yìí ò lè o àwọn ọmọ ènìyàn làṣàyè. relaxation center where you come and enjoy yourself. My people, let me say yeah, yeah, yeah. Yeah, yeah, yeah. Let me say yeah, yeah, Yeah, yeah, yeah. I already know you are enjoying yourself. These beautiful faces I'm looking at right now. Hello, my people. Yeah, give it to yourself. No, no. no yà yọ rẹ di nù ẹ jọ yàrá yìí o ọpẹṣẹ ìsọlá o kò sí kankan yín tí ó gbọmọ wá mi báyìí ó lè tó ọmọ ọmọ òkìkì àwọn dáhẹ tí ò máa wá sí club o ẹ ti wọ bó ṣe lọ ẹ ṣe ní bàlàbàlà ẹ ṣe ní bàlàbàlà ẹ ṣe bó ṣe lọ ẹ ṣe ìdíje bíi lọ lẹ́yìn kò lẹ́sẹ̀ sọ bàbá pé káàkéyìn adépèlé ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ bẹ́ẹ̀ni ti rí ọ̀la orí bẹ́ẹ̀ ìyẹn ló mú babaláwo dífá ọ̀rọ̀ rún kájà máa ṣe dáadáa ṣé ẹ̀ ń lótọ́ o àá torí pé ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀. ayé yìí ò lè ayé yìí ò lè àwọn ọmọ ènìyàn làṣàyè dógún. ayé yìí ò lè ayé yìí ò lè àwọn ọmọ ènìyàn làṣàyè dógún ṣá ti máa ń ṣe dáadáa torí rere ló pé ìwà ìka ò sunwọ̀n àní ká ti máa ń ṣe dáadáa torí rere ló pé. kúló túbọ̀ bravo ó fẹ́ yọ wọlé àbí kò ṣe máa ń rìnrìn àárẹ̀ ẹ nìyẹn wọ́n ti sọ fún mi wàá jáde lálẹ́ àárọ̀ ló máa wọlé ibo ló ti ń bọ̀. ẹ orin lọ gbogbo ìmúra anyway problem ẹ nìyẹn bó bá ṣe wọ̀n ẹ́ ni kò ṣẹlẹ̀ ayé ẹ̀ máa já omi lọ́rọ̀ ẹ̀ akèrè gbé ẹ ló máa ju èyí tó máa súnmọ́. ni ó ta lè ta kọ́ o ọmọ tá ò kọ́ ni ó ta lè ta kọ́ o tọ́ ọmọ rẹ̀ kó lè fún ẹ nísinmi. Bùnú, ṣé obìnrin pẹ́ mi dédé pẹ́? Ó ní ìmọ̀ kankan tó ń ṣẹlẹ̀ tí mo fi kún lè bá ẹ sọ I'm so sorry. Um, kó lè dání. Mo dẹ̀ mọ̀ pé èèyàn kì í fi tìjú kárùn-ún. Èèyàn bá mọ̀ pé òun máa rore gbàǹbì kan bóyá kò tiẹ̀ kọ́kọ́ try nù. Sure, the major problem is mo ti notice um, a lot of um, wrong nínú bí mo ṣe ń ṣe àti studies me, and all of that so um, GP mi ti ó ti drop and I'm trying to come out with a first class if not a second class and then from the way bó ṣe jáwálẹ̀ it could affect it and all that so mo. Mm I want to indulge you, I don't mind. to buy jẹ́ pé o lè take me ní extra classes after maybe after school or something so that at least about my fish exam, Mati, Mati were fully equipped with all necessary things to get a good grade and pass well. So, only Mushipke. Well, <laughs> tó bá jẹ́ lórí yẹn kò le. Eh, because mo tẹ̀ láwọn kan náà tó yẹ pé mo máa take tutorial okay. that's after lectures right. so um, mi ò wá mọ̀ bóyá ẹ máa ní time láti join àwọn tó kù so màá lè take gbogbo yín papọ̀. Ah, ẹni tó fẹ́ sure fún mi ò tún gbọ́dọ̀ máa dá mo tún gbọ́dọ̀ máa make decision if, if, if it's fine why, why not I join that. mo tún ro ọ̀kọ̀ọ̀kan tẹ bá mọ̀ wípé ẹ lè join wọn bóyá kẹ́yìn fix venue ibòmíì tí mo lè máa lò fún yín. bàbá àgùkọ onítùmọ̀ èmi ni mò ń èmi ni mò ń wá ọkàn ṣe mi ò tún gbọ́dọ̀ máa mi ò tún máa pàṣẹ as long as tó bá ti jẹ́ pé wà á lè rí mi attend sí wà á lè lè kọ́ mi ní ẹ̀kọ́ tí mo rò pé ó ti parí ó ti wàhálà. ẹ̀yin ò lé but ẹ̀yin kò ṣáà sọ pé gbàtẹ́ ìgbà ti ráyè èmi náà ti ráyè. ok kò sí wàhálà. ok so bí èlò ni kí n lọ máa wá báyìí. Ah, èló ni máa san àbí èmi ni mò ń wá nǹkan so èmi dẹ̀kọ́ ni mo kọ ẹ ní gbogbo nǹkan tó mọ̀ so you must be paid for your services and be well compensated. well you sound funny anyways èmi ò ní gbà nǹkan kan. Ah. sure. but nǹkan tó mú èmi kàn mú kú ẹ eh, fine òótọ́ nìyẹn bọ́ ṣe mọ̀ wípé tó bá jẹ́ wípé ẹ̀yin náà lè in position láti kọ́ èmi náà ní ẹ ṣáà máa kọ́ mi. okay if you say that mi máa make sure pé um, anytime tó bá ti wá tó ti kọ́ mi ní anything tó bá fẹ́ kọ́ mi whatever it is no matter how little máa make sure pé mi ń fọ́ ẹ. anyways eh, mo ti fẹ́ máa lọ because mo ti àti máa retí mi torí mo ní àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ bá wọn ṣe. oh okay okay thank you very much i appreciate that. 場合の死 fẹ́ sọ lókè lẹ́ẹ̀kan so gbogbo tó ń sọ èmi ìmọ̀ pẹ́ mọ́ ó sọmọ mi mọ́ o yes mo ti kọ́ lọ́mọ. dáàdi dára èyí wo mo fọlọ́run bá bẹ̀ yín ẹ ẹ má fìbínú sọ̀rọ̀ òdì sọmọ yín ọmọ yín ni ah, ah, lọ́mọ tẹ̀ ti bí látijọ́ ẹ̀ tẹ̀ ti ń tọ́ ó wá kù díẹ̀ báyìí kẹ́ ẹ jẹ wọn mọ́. ẹ ebi ò tọ́wọ́ jẹ tiẹ̀ o ọmọ tẹ̀ máa jẹ ọlọ́run ti ṣe fún mi ọlọ́run ti pèsè fún mi èmi á oúnjẹ ilé ìwé àti ẹjọ́ ló máa bọ́ra yín. ẹ kí ló fẹ́ ṣe o fẹ́ bẹ́ẹ̀ mi ah, mo ti gbọ́ ọ kó bẹ́ẹ̀ mi ṣé orí ìjà sọ fún ẹ àsìkò ẹ ṣì ń bọ̀ tó máa ṣe fún ẹ ojú àti ọjà. àtìgbà tí mo ti mọ bàbá yẹn kò ẹ́fà bínú tó yìí rí dára kí ló ṣe é báwo ló tún fẹ́ ká ṣe bá ẹ sọ̀rọ̀ kílípù tó ní wá lára ṣé wọ́n pààrọ̀ ẹ fún mi ni dára kò dé jọ kò dé yí padà kò change sọ̀rọ̀ ẹ̀ dẹ̀ àtúbí. So ìwà yóò lè pè é ò dẹ̀ jọ kí ló ń wò mí bó ṣe ń wò mí àwọn ọmọ bá ẹ sọ àbá wò bá wà wò àbá wò náà ni ó ní ti fi gbọ̀ngbọ́ kí ló tún fẹ́ wọ́n mẹ́ kí ló tún fẹ́ ṣe fẹ́ parí mi. mo ní parọ́ tán yẹn o gbogbo àlàyé mo ṣe fún yẹn ọ̀rọ̀ dára ti sú mi ó ti sú mi ó ń dójú tì mí kò ṣe bí ọmọlúwàbí rárá in fact kò sígbà tí ní kọlọmọ. o fẹ́ kọlọmọ well lábọ̀dé ò ní point ẹni tó bá sọ pé ò ní point ìrọ̀lẹ́ ni ẹ pa èrè ọmọ ni kí èèyàn wà proud of ọmọ téèyàn bí pé this is my daughter mo tún bá ti di wípé ọmọ ò gbọ́rú èèyàn nǹkan ti dé ṣùgbọ́n orí bíbẹ́ òun kọ́ ló kò rí fífọ́ kò dì sónú ọmọ yẹn kò ní ọkọ ló bí kò ló jẹ́ bàbá ẹ̀ mọ́ òun kọ́ ni solution we keep on talking to her talking to her talking to her tó máa fi gbọ́ ó gbọ́n tó lórí kan sọ ni ọmọ mi gbọ́ tèmi ẹ̀bẹ̀ ni mò ń bẹ̀ ọ́ o torí o èmi náà ń gbọ́ tàwọn òbí tó bí mi o ó tó gbé ìyàwó àjànà ó ti mórúkọ àjànà mọ́ tọ́mọ yẹn bá lọ ìyẹn dára tó bá lọ kọ̀mẹ́tì ṣé wọ́n ní dárúkọ ẹ̀ tó bá hùwà burúkú ṣé wọ́n ní dárúkọ ẹ̀ torí porúkọ ẹ̀ ti wà involve tó jẹ́ wọ́n ló ti ara ẹ̀ wá sáyé ń lo gbọ́dọ̀ put more effort láti jẹ́ kó kó talk senses into her head ó bọ́ ìtàkùn tó so mọ́ni lọ́rùn ó ṣòro ó fàdágé bí pé kẹ́ wà ló gbósìn kí tàkùn kó lọ́mọ̀yàn lọ́rùn kó wá fẹ́ fàdágé ìtàkùn yẹn ìyẹn á gé ọrùn ẹ̀ orí bẹ́ẹ̀ kọ́ lóko rí fọ́ o má sọ pé ó máa kọ́ lọ́mọ torí pé ó ń wà burúkú o kò sí ṣọ ayé tàwa yìí àdánwò ní social media àfàyè bó ṣe ní positive òun ló ní negative so tí wọ́n rí yẹn òun ló ń jẹ́ kí wọ́n máa wà àwọn wà tí wọ́n ń wù yẹn wọ́n dẹ̀ ń wà àwọn ẹgbẹ́ wọn ó bọ̀ ti dára ìpọ̀ jù torí ọlọ́run ní kí dára wàá rí mi tó bá wàá rí mi màá bá sọ̀rọ̀ wà á dé kó máa change. kó kúkú wà lọ́dọ̀ yìí àbí. Mm-hmm. kó sì máa wà lọ́dọ̀ mi lábọ̀dé jẹ́ kó wá rí mi orí tá a fi ṣèwé àti ìgédànù máa sọ oríṣiríṣi example fún un o gbọ́. ok bọ̀dé kí ló ṣẹlẹ̀. fẹ́ máa lọ ni. kí ló ṣe ń ṣe báyìí bọ̀dé ọ̀rọ̀ yẹn ń gbé inú gangan nìyẹn. ẹ ti ṣàlàyé fún mi mo ni mo ti gbọ́ àwa rèé yẹn. ẹ bọ̀ ọmọ ọ̀pọ̀dọ̀ mi ló ń bọ̀ mo mọ. ẹ̀ńgbà tó mọ̀ pọ̀dọ̀ mi ló ń bọ̀ nígbà bá sọ̀rọ̀ kí ló máa next. mi ò wá yọ kankan láti yọ fún mi pé o lè sá o nìṣó di mọ́tò ìwọ ni àtẹ̀sí nìṣó di mọ́tò ọ̀rọ̀ mọ́ òde tó gbogbo. fi kò yé yín kò yé yín nǹkan tí mo sọ mo ṣe wà yìí mo ṣe wà yìí ká má fi igbá kan bọ̀ kan nínú máa fẹ́ ọmọ yẹn eh, eh. máa fẹ́ gùn gbogbo wa. ọ̀rẹ́ nísìrò jẹ́ kí n get the right eh, bùnmi tá à ń sọ yìí àbí no be the same ọmọ aláta tá à ń sọ èwo ni ẹ bẹ̀rẹ̀ ẹ bẹ̀rẹ̀ ẹ̀yin ìka òṣì ẹ bẹ̀rẹ̀ ẹ̀yin èwo lọmọ aláta tó ń ṣàbòsí. ẹ o ti gbàgbé bó ṣe máa ń sọ pé mi tábà tó jáde tí n bá náwó sọ pé ọmọ tó ń kọ́ mi tòrí àníyàn wọn ọmọ aláta ọmọ aláta aládàradà wo ni. ẹ̀yin ìgbà ìṣèbí gbà yẹn ni ìgbà tí nǹkan dẹ̀ ti wá yí báyìí kọ́. ṣé ó jẹ kó tí ṣì máa pè lọ́mọ aláta kò fọ́ nìyàn kò fọ́ iṣẹ́ ẹ mọ̀ kan mi ò láìkì nǹkan tó ń ṣe ó ká mi lára. ṣẹlẹ ó máa ó máa ń wá bẹ́ẹ̀ ó máa ń wá bẹ́ẹ̀ wàá kọ́kọ́ rí nǹkan in the wrong way tó bá yá wàá bẹ̀rẹ̀ sí rí in the right way kí má pa mi ní feelings fún ọmọ náà mi ní feelings kankan fún tẹ́lẹ̀ o kò ń ṣe spec mi kò ń ṣe òun kẹ̀ but gbà tó bẹ̀rẹ̀ sí kọ́ mi lóríṣiríṣi lóríṣiríṣi ah so gbogbo bó ṣe ń kọ́ mi yẹn nǹkan mi lèmi rí òun náà nǹkan mi ló máa máa rí so ìfẹ́ lèmi náà rí hmm. kó bá dẹ̀ jẹ́ o rẹ̀ mọ̀ pọ́n náà kò kí ń sọ̀kalẹ̀ rárá báyọ̀ sọ̀rọ̀ kò yẹ kí èèyàn máa dédé gbóhùn ó máa fi sáyìn wọ̀n ẹ́ ni ọlọ́run ti wá fi sáyìn wọ̀n mi kí wọ́n á lọ gọ́ra mi lèmi ṣe wò pé ó dáa pé ọ̀rọ̀ fẹ́tọ́ náà tún sọ yìí ó kàn fi ẹ̀jẹ̀ ká fi oníwèé yẹn ká fi ṣe introduction hmm. sí meeting wa ṣọ́rọ̀ mi yẹ bó ṣe wà yìí gan bí mo ṣe wà yìí máa pe pop sí gan mo fẹ́ sọ fún ọ pé fẹ́ mú girlfriend mi wálé o kó tiẹ̀ kọ́kọ́ lọ mọ̀ wọ́n náà. tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ni. kò sí dúró sí ìbẹ̀rẹ̀ sí. bro lọ́tọ̀ nsọ́n sí i ó ń yà mí lẹ́nu. jọ̀ọ́ ṣé kò ń ṣe the same ọmọ aláta tí àwa méjèèjì mọ̀ bóyá àwọn lè ti mọ ọmọ aláta mi o jọ̀ọ́ ṣé kò ń ṣe òun ṣé ọmọ tó sọ fún wa wípé kò ní brain kò ní sense ah! tó dẹ̀ ń kó àwa táwa dẹ̀ mọ̀ wíta pass tí wọ́n fail àbí kò ń ṣèyẹn ni. ìwé ní ìwé ní ọmọ aláta ọmọ aláta ó dẹ̀ sọ́ di ó dẹ̀ sọ́ di anthem ah. kí ni ọmọ aláta ń bẹ̀ ilé ọmọ aláta ń bẹ̀ story ti change eh, eh, eh. story ti change. ọ̀rọ̀ yìí àbí nǹkan míì ọ̀rọ̀ ọmọ ìlú ti ń bá wa drágẹ̀ ló ń bá wa lágídí pé ọmọ aláta báwo kí ló ṣẹlẹ̀. ẹ ti ń fi ẹ ti ń fi ẹ ti ń jẹ́ kí n máa feel bad about it it's wow. not wrong it's not wow. wrong this is love we're talking about love oh, wow. pure love. wow. ẹ ẹ jọ̀nà kí ló máa ń ṣàwọn ọkùnrin náà so pé nǹkan tá a bá fẹ́ tó yẹ ká jẹ́ ká tètè accept bí a máa kọ́ máa fi máa fi ronú kò make sense now so wọ́n ti lè fi ọmọ aláta ń sìn. aago náà bó. ìgbà tí mi ò wá kọ́ńdẹ̀mù ìmọ̀ báyìí kọ́ àṣé kò tán. Eh, eh, anyway ẹ má ẹ̀ka tiẹ̀ question kan sọ sọ mi lọ́kàn báyìí because mhm. mi nǹkan imagine okay. now lẹ́yàsùn bó ṣe follow up line ìfẹ́ ti yẹ lórí àmọ̀ bó ti wà in love mhm. fine mhm. now tí wàá tiẹ̀ bá lọ fẹ́ra yín Hmm? a máa fẹ́ra ètò ah. ìfi bọ́ọ̀tì. <laughs> ó ti ah, ah, ó ti yájú o but anyway tó bá fẹ́ sílé gẹ́gẹ́ bí ìyàwó now ọmọ ta ló fẹ́. ọmọ alátọ of course. wow. ọjọ́ mi sọ̀rọ̀ màá dẹ̀ jọyín lójú ojú máa tì yín ojú máa tì yín torí by the time tèmi àti ẹ̀ bá máa bímọ hmm. a bá máa bímọ a máa ti lówó òun náà máa ti lówó so wọn ò lè pe lọ́mọ ọmọ whatever a máa ti gbata lórí yẹ a lè ti ṣí shop fún wa a lè ti ṣí shop wine a lè ti jẹ́ kó máa ta àwọn big big wines big supermarket àjọyìn eh, lójú. but <laughs> don't forget that history will always tell. gbàgbé history èwo ni history will always tell ṣé history ò kì í change ni. Eh, eh, èmi ò lè gbàgbé history o tí mo bá gbàgbé ó yẹ kó mọ̀ mí èmi á gbàgbé wọ́n bímọ tátì máa rántí. ẹ ẹ wá màlẹ̀ ṣe bẹ́ẹ̀ wá kí mi nílé wa ilé yín dà ṣe bá mi sọ bí. táàbà bẹ́ẹ̀ sọ ajọ níbí ni. ẹ kú ẹ wá màlẹ̀ ẹ wá màlẹ̀ ẹ. Form and contents of company individual and group financial statements. Section three three five. The financial statement of a com. Three three Five. Yeah. Of this act shall comply with the requirements of schedule of this act shall comply with the requirements. That. How are you? I can see you guys are busy. May let me know the story. Mm -hmm. faz um, um problema. É, que eu então, com o resto do biblioteca. Oh, excuse me. o possível. É, o é terreno que eu vou o Okay, stop. three, three, of yeah. Shall comply. Um, Dara. èmi ni mo ránṣẹ́ fi ẹ̀ láti encourage ẹ̀ because uh, everybody ló mọ how poor you are before now in school especially GPA tẹ́ kó lò gan-an hmm. but I was very surprised within a semester GPA dey high there. wow inú mi dùn gan-an eh, no no no no now mi mú àwọn ọ̀rẹ́ tó ń bá rìn o before now tẹ́ pé GPA ò fi dà pẹ̀lú àmọ́ àwọn tó ń bá rìn ní ìsìn ọ̀sẹ̀ pé gpf dà but whichever way mo fẹ́ kí o stick mọ́ àwọn tó ń bá rìn ní ìsìn tí gpf dà ó ti yẹ so that uh, all the good efforts of your parents will not be wasted n ṣe you understand. thank you very much sir i really appreciate it. kò kí ṣe pé ó ní àwọn kan tí mò bá rìn. i just want to be good not to waste the effort of my parents. Well, that's very nice. No problem. Just keep it up. All right. Now, um, assignment mo fún yín ní last week. Ṣé Yeah, mo ti ṣe. Yeah, submit. Mo Class rep Yes. Okay. Tó bá ti class, sọ fún class rep yín calling me on failing day today. Let's go. gbọ́? All right. Thank you. Bye bye. <laughs> So be mo ṣe máa change within the semester ó dẹ̀ change for good. ọmọ tá ó kọ́ ni ó tà lé tà kọ́ o. ṣe ṣe gbọ́ sá ṣe gbọ́ sá. agreement dákọ̀ tó ti seventy five okay so conclusion rẹ̀ by next week. Ah! <laughs> ọ̀dà mi ò gbàgbé sá. okay mo mọ̀ wípé lágbára ọlọ́run bá next week ni mo lọ sí Port Harcourt lórí ọ̀rọ̀ iṣẹ́ wa èmi náà ti ṣe gbogbo necessary agreement tó yẹ kí n ṣe in fact mo sọ fún ìyàwó mi nílé àtàwọn ọmọ kò ti jẹ́ kọ́ mọ̀ wípé mò ń lọ sí Port Harcourt o àwọn náà ti prepare ara wọn sílẹ̀ pé ok by next week lágbára Ọlọ́run bàbá wọn máa wà ní Port Harcourt so kò sí problem sa. o jẹ jẹrìí ẹ pé wà ti ṣe ibi kan. ah pátápátá. èmi orí pínlẹ̀ ti ń dùn gbọ́n lọ Port Harcourt. ẹ eh, ẹ ìgbà jẹ́ pé náà ni mò lọ ṣe ń bẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ kí ó ṣe tó ìlú bẹ́ẹ̀ ni ó ti yé mi ọ̀gá. Eh, eh, that reminds me sir lórí ọ̀rọ̀ ọ̀mú dára ni sir ẹ má bínú sá o ìhà tẹ kọ sí mi bẹ́ẹ̀ ṣe mú mi gẹ́gẹ́ bí ọmọ ló fẹ́ jẹ́ kémi náà béèrè béèrè tí mo fẹ́ béèrè sá ẹ mo ní látìgbà tí mo ti bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ dára mo ní kí n kàn béèrè náà ní sá pé báwo dẹ̀ ni attitude ẹ̀ nínú ilé báwo ló ṣe ń behave sí ǹjẹ́ ó tiẹ̀ ti change yàtọ̀ sí àwọn ìwà tó kù díẹ̀ káàtó tó ń kù tẹ́tẹ́lẹ̀ yẹn ni mo kàn ní kí n gbè lọ́wọ́ yín sá. ẹ ṣe bóyá kí ti sọ fún ẹ Dada ti change o. Eh? Ah, Dada ti change for good. In fact, ó impress me sin. Ah, ó ṣe dáadáa gan. Ah. Gbogbo wa ti bá wọlé, máa bá tó máa kàwé ẹ̀ ni. Eh? Ah, ó ṣe gan. Ìwọ ni mo appreciate you Because mo ti wà discourage tẹ́lẹ̀. Tó bá ti bó ṣe encourage mi pé kí n keep on láti máa bá a sọ̀rọ̀. But dára ti ṣe ó ti change dáadáa. Wẹ́lẹ̀ um, adúgbò lọ́dọ̀ Ọlọ́run ọba, àdúrà tí yà ń gbà náà nìyẹn ọlọ́run á túbọ̀ change sí dáradára iṣẹ́ rí ọ̀gá kọ́lọ̀ ṣàánú pẹ̀lú àwọn àbúrò wa àwọn ọmọ wa yẹn ni because iṣẹ́ rí ọ̀pọ̀ gbà encouragement ni wọ́n need word of encouragement ni wọ́n need látọ̀dọ̀ òbí tàbẹ́gbọ̀n because téèyàn bá hash mọ́ wọn gbogbo tó máa wà lọ́kàn wọn ni wípé kí ni wọn ṣẹ̀ṣẹ̀ ń ṣe náà wọn á pariwo tí wọn á lè dákẹ́ yẹn ò ní disturb ìwà tó ń bù yẹn kò ní stop láti má máa hùwà yẹn mọ́ kò ní jẹ́ kó tiẹ̀ mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe lásìkò ṣùgbọ́n tí o bá ń bá wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ tó ń fún wọn ní ọ̀rọ̀ ìtùnú definitely wọ́n máa change sir èyí ni màá kàn tún sọ fún nọ́ọ̀sà pé ẹ má relent ẹ túbọ̀ keep on talking to her so that uh, a túbọ̀ máa change for better. there are the change. Ah, dára ti yàtọ̀ gan-an ló eh. ń ṣe dára ti tẹ́lẹ̀ gbogbo bóyá ṣe ń sìn ó máa múnú mi dùn ni ah, ó ṣe gan-an ó ṣe máa fi ṣe tiẹ̀. Eh, ẹ jẹ́ kí èmi padà sọ́fíìsì mo sì láwọn kankan mi fẹ́ ṣe bẹ́ẹ̀. Eh, jẹ́ kí n mọ̀ tó bá fẹ́ máa lọ torí ó ní àṣà mẹ́rin kan tí. Ah, ẹ ṣì láyé iṣẹ́ kan tó fẹ́ gbé fún mi. the assignment yẹn. Yeah. ọ̀gá mo ti yé mi o ẹ ọlọ́run ọ̀gá mi sùúrù o ṣe ìfà fàájì lè ń tẹ́ àti sọ. gbogbo ẹ náà kò ń ṣe gbogbo ẹ níṣẹ́ àṣìṣe àṣeré àṣefàájì àṣeré. tí mo ti ọ̀dà sáǹsà ọ̀dà kò mú sà ọ̀kọ̀ rẹ̀ ẹ̀ ṣe lọ sà ọ̀gá ọlọ́run. ti lọ nìyẹn. bẹ́ẹ̀ ni mà. ìjọ ọkọ mi báàgì kílè o ṣùgbọ́n ó mà ya ilé nìkẹ́. ẹ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé nǹkan tí a study lé kò really wide so ìyẹn ni mo ṣe wọn pé kò sáré brief ẹ kí n tọ́ wa. kò ṣe kó tó lọ wá bá mi lọ sókè bí ti máa ń kówó sí bá mi kówó tó wà mẹ́wàá. orí ló ń ṣe fún mi torí mo ti rí àyípadà lọ́dọ̀ ọmọ mi látìgbà tó ti ń bá ẹ rìn gbogbo nǹkan tó ń ṣe ti yàtọ̀ sí dáadáa o ṣeun mo dúpẹ́ o ọlọ́run wà pẹ̀lú ẹ o ah, nínú ìwé ẹ o ti yàtọ̀ ẹ ìmúra ẹ gan o ti yàtọ̀ ah, o ṣe gan o ṣe gan mo dúpẹ́ o ọlọ́run wà pẹ̀lú ẹ o ṣe ọkọ mi o ṣe gan ẹ má tún pẹ́ wá wò wá o. Ah, mà. ṣe kò ṣe òdàdà nìyẹn ah ó dà. omi gbà. gbà lọ́wọ́ mi wọ́n mi mọ̀ wọ́rí mi. ṣé wàá fẹ́ kọ owó sí mi lọ́wọ́ ni. Ah, ìyá ẹ̀ náà ni mo jẹ́ ẹ̀. ẹ ṣe mọ̀ ẹ ṣe mọ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe bá mi kílè o èyí eh, má tún pé wá wò wá o ṣùgbọ́n. <laughs> stop it stop it now carry on. <laughs> oya bí ọ̀rẹ́ ó rí i pé kò wọ àwọn àkísà tó ń wọ̀ tẹ́lẹ̀ mọ́. àti kọ́kọ́ lọ́wọ́ ma. yes ma ó dà. all right darling take care. get the room. When you will be before me. Eh, you should do the shift to for that one. Don't you let me say, mo kò ní àwọn subject tí tí ò bá yìí tó bẹ́ẹ̀ tí mo gbé tí bá ti ń pọ̀ bẹ́ẹ̀ ni máa ń understand ẹ̀ tó tà tí mo ṣe òfin tí ilé ìgbà ṣe ti rárá o rárá o ọmọ rẹ ló fẹ́ gbogbo àdáwọ́ bẹ̀rẹ̀ láti ń lọ sí ìlànà tí wàá ṣe ìdìbò ìta máa dùn gbogbo tó bá ń wá láyé lágbára ọlọ́run kí wọ́n wá bá ṣe. ó yẹ kó sọ fún mi pé ìfura ni àtúntò yìí àwọn ọkọ̀ tó ń fẹ́ràn ọkọ̀ ti ṣe é sí i.

kò dúró ní tiẹ̀ ọ̀ máa gbọ́rọ̀ sí wọn náà ní ẹ̀nà wàá máa rí ṣe jókòó jókòó tí wọn náà fara rí pé ìwà rere fún èèyàn. ojú ẹ tó fresh yàtọ̀ ìgbà tí ò sí wàhálà ńlẹ mọ́ tí bàbá ẹ tínú ẹ ń dùn bó ṣe ń rí ẹ tó ń gbọ́rọ̀ sóun bí ẹ lẹ́nu ọkàn bàbá ẹ ti balẹ̀ ọkàn tiẹ̀ náà ti balẹ̀ èké wà ní bàbá ẹ ń sọ sí. kò sí ìbọn tí mo gbìyànjú dáadé ti dáadé fún mi. that's it nígbà tó mú inú ẹ dùn wọ́n máa tayọ̀ tayọ̀ tìdùn tìdùn ló máa fi fún ẹ eh. olùkọ́ abẹ́rẹ́ go complain Ojo ni tiẹ̀ wọ́n promise ẹ anything to bá just get in touch with me tí bàbá ò bá lè ṣe má ṣe. anything daddy anything. tí màá sọ̀rọ̀ màá sọ pé mi sọ bẹ́ẹ̀ mọ̀ pẹ̀lú èjì mi. Ah, ah, ah. bóyá tí n bá ní bóyá bíi one million àbí. one million. thank you. kí ló ṣe máa ń ṣe báyìí títí àbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ yóò kì í digest mo ní anything anything yẹn mí pé tó bá need ìmọ̀ràn tó need advice tó need moral support anything anything anything moral support <laughs> tí bá ní one million million sí bí má ti travel out. dáadáa bàbá ẹ̀ rẹ̀ sí mi kò lè kó fún mi kankan ìwọ ń go dájú máa rí ilé. tókìdé bá dàgbà ọmọ ọmọ ẹ ló mú. dájú dájú bójú bá gbọdọ bójú bá tán. àwòkọ́ ni ó ta lè ta kọ́ o ọmọ tá ò kọ́ ni ó ta lè ta kọ́ o tọ́mọ rẹ kó lè fún ẹ nísinmi àní kó tọ́mọ rẹ kó lè fún ẹ nísinmi. How are you? I'm not fine. Baby. Lórí tó baby. dé. Àbí inú orí. Lẹ́tírà kan ló di ilé mi jàre. Sorry. Àbí. Ọ̀dà, nísìnyí tó ti dé, èmi ti fẹ́ mm lọ́lé. Ọlọ ni, ewu ah, ni mo fẹ́ máa lọ́lé. Ah, ṣé tí mi ò bá dé o máa ṣílẹ̀kùn lélẹ̀? Bẹ́ẹ̀ mi ò lè ṣílẹ̀kùn lélẹ̀. O ṣáà dẹ̀ ti dẹ́nsìn, jẹ́ kí n máa wá lọ. Ah, okay má ṣe sùúrù mi ó ṣe máa ń kánjú báyìí ok dúró tì mí títí dìrọ̀lẹ́ tó bá ti dìrọ̀lẹ́. díà kò lè work ah, mo ti ti máa máa retí mi nílé bí mo ṣe wà yìí gan mo ti ń pẹ́ jù. tó bá sọ mi nínú ọ̀rọ̀ ilé ká tó ṣẹ́jú pẹ́ wà ní mọ̀ sí wà ní mọ̀ sí àṣegbá mọ̀ sí àṣegbá. lọ́mọ kékeré sì ni ẹni. ìyẹn torí pé ó láwọn nǹkan tí mo fẹ́ bá wọn ṣe ìwọ náà ṣáà understand. mo mọ nǹkan ṣìbá mi ṣeré títí dìrọ̀lẹ́ tó bá dẹ̀ ti dìrọ̀lẹ́ ẹ̀hìn àwa máa lọlé ah, a lè máa ṣe bí ọmọ kékeré. Ah! ok. thank you good girl. ọ̀pọ̀ wà lẹ́yìn. àmì owó ló ń kà. Ah, wọ́n assignment lọ fún wa ní class. nípa tí tí first lecturer ní kọ́kọ́ wá. Hmm, kí ló ṣe àìsàn. calculation ogun tó ṣe. Hmm ẹni tí mo dúró lónìí ṣe dájú mo pé. ó wá goni ọ̀rẹ́ mi ló ní pé kí n sin òun lọ bì kan nígbà tá a ṣetán ní school ó wá ní òun fẹ́ fi opportunity yẹn mọ ọ̀dọ̀ wa. ọ̀rẹ́ ẹ̀ wo ni. màámi òun ni mo sọ fún yín pé ó máa ń fún mi ní àwọn owó tí máa ń kó wálé yìí. ẹ ṣùgbọ́n owó tó ń fún yẹn ó ti pọ̀ ju owó tó ọmọ skul lè máa fún yàn lọ torí mi mọ bí tó ti lè máa ríru àwọn owó bẹ́ẹ̀ yẹn. Hmm, actually ṣe rí owó tí mò ń fún ọ̀rẹ́ mi kò kí n ṣe pé mi fáwọn mi ni mò ń dédé fún lówó dádì mi lọ ni kì í fún torí ó jẹ́ èèyàn kan tó jẹ́ wípé tó bá bẹ̀rẹ̀ sí ní kọ́ mi tó ṣàlàyé fún mi yékéyéké lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí ó máa yé mi bẹ́ẹ̀ ni mà ju eléyìí tó jẹ́ pé àwọn lecturer wa gùn tẹ̀ máa ń kọ́ wa tó jẹ́ pé mi ò kí ń fi bẹ́ẹ̀ understand ẹ̀ mà ó dá ń gbà yẹn bá mi kí dáadé ẹ̀ pé mo ní mo dúpẹ́ lọ́wọ́ wọn gidi gan ni o sórí ibi tán ti máa ń mówó yẹn àpò yẹn ò ní gbẹ ọlọ́run á máa bá mi fọ̀pọ̀ rọ́pò fún wọn wọ́n máa ṣe ń wá báyìí ló máa máa rí òun á máa kún ni ní gbogbo ìgbà bá mi kí wọn gan ni nísì tó lè wá wáyìí àdèwà ló ń jẹ ń lé o kí ni wọn fẹ́ fi ṣe é lálejò báyìí. mọ́mì ẹ wo ìkọ́kì kan tó bá ti wá báyìí máa jẹ. mi ò kọ́kọ́ bèèrè gbogbo nǹkan tí àwọn èèyàn sọ nínú ìgbà àfìgbà tí mo wé méjèèjì papọ̀ ó jẹ́ nǹkan tó jẹ́ wípé ó dùn mí gan but kí ni nǹkan tí mo fẹ́ ṣe ó ti bọ́ kí sí nǹkan tí mo fẹ́ ṣe Bùnmi jẹ́ nǹkan tó jẹ́ wípé mo nífẹ̀ẹ́ gidigidi tí mi ìbẹ̀lẹ̀ ṣe nǹkan tó jẹ́ wípé máa burú fún mi so I have to go. You see, Naira, um, <sighs> I'm sorry too. I am deeply sorry. Um, láti bẹ̀rẹ̀ ni mo sọ that I don't have any feelings for you. You're a beautiful woman but you're not my spare. So there's no need to be ṣẹ̀ṣẹ̀ wá parọ́ parọ́ or living in pretense with you. I like to be very straightforward, and that, uh, that was what I did with you. So um, I'm deeply sorry. Ọlọ́run fún wọn náà ní ọkùnrin tí ẹjọ́ máa nífẹ̀ẹ́ ara yín tẹ́jọ́ jọ máa bára yín kalẹ̀. I'm sorry. Dara. Dara, uh, let me use this opportunity láti sọ fún pé I'm so so sorry. because you know, my wípé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó wà i ah, I'm sorry I'm sorry. So I I guess I have to leave you guys to get going. All right, darling. Yeah, take care. Bye. Take care. break òun mọ́ break òun mọ́ ah ah. preach náà mo fẹ́ sáré praise. be uh, fast about it. all right. hello. Dara Kilo ló accident níbo níbẹ̀ níbo hospital náà Okay, okay, mo ń bọ̀ Oga. Kilo bọ̀ mo ń wọ́n pè mí sí ọ̀nà rí nọ́mbà mi lórí fóònù dára ó l'accident. accident. yes. ah ìyẹn lágbára díẹ̀ o oh, ok ẹ mú tó ṣẹlẹ̀ sá ẹ jẹ́ kí n paná lára machine yìí káàdì gbọ̀ngàn síbẹ̀. no no no no máa rí máa ṣe nǹkan tó ń ṣe lọ jẹ́ kí n kàn yọjú síbẹ̀ tí bá débẹ̀ bó bá ṣe jẹ́ màá pè ẹ́. hello ma nurse ọbáyọmí ló ń sọ̀rọ̀ láti global hospital bẹ́ẹ̀ wọ́n wọ̀ ṣọmọ yín wá sí hospital and condition ẹ̀ critical díẹ̀ bẹ́ẹ̀ ni mà bẹ́ẹ̀ ni ok. dókítà mi lè calm down ẹ jọ̀ọ́ kí ni situation báwo lára ẹ sí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ ṣe sùúrù àti dúpẹ́ lọ́wọ́lọ́wọ́ nǹkan tá a kàn máa ní ìdí sí méjì la máa blood bank wa ń bí ìkòtò àti ìfòyín náà là gba òun gbà lọ́wọ́ bá ọ̀tá máa so ẹ̀yin náà máa ní láti fi ẹ̀jẹ̀ tí ń so àlẹ́ screen ẹ̀ kúrò ní pé wọ́n fún un ó ti wá òkè tẹ́yìn gan bá ti lọ ẹ̀jẹ̀ sílẹ̀ tán nílà ẹ̀ lọ wò á rí pé ó ti sùn kò sí wàhálà she's okay she's doing fine. ẹ̀yà jẹ́ kí n lọ ṣe yẹn. no problem ló bá yàjẹ́ bá lọ sí i ṣe ọkùnrin àrùn. Yeah, um, I love her. Um, ọmọ yìí ti ń rẹ̀ sí ọmọ tí ó ṣe mẹ́ta. Ṣùgbọ́n tí ó ṣe kọ́ṣẹ́ náà ni pé um, ẹ̀jẹ̀ tí yín ta gbà kó ṣiṣẹ́ fún wa ti sọ́ọ̀tì fún ẹ̀jẹ̀ tí à ń lò fún lọ́wọ́lọ́wọ́ báyìí but uh, tọ̀dọ̀ yín sì wúlò ràn fún ọ̀rẹ́ ìtọ́jọ́ wa tó já sí pé àwọn méjì ti ń responsible fún ẹ̀ dáadáa so lágbára ọlọ́run pé ọlọ́run máa mú wọn lára dá. but doctor ọmọ mi wà okay. yeah all responsive. ẹ eh, doctor ẹ jọ bóyá ẹ doctor ẹ doctor ah, ẹ jọ báwo ni kinní ṣe ṣẹlẹ̀ ṣàlàyé fún mi kò yé mi. ẹ wo ẹ eh? adúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ pé ààrẹ ti ń balẹ̀ ah. so ẹ ní láti panic so kò tó eh? ṣẹlẹ̀. ìwọ ìwọ ṣé pé ìwọ lè wá síbí báyìí o ti gbọ́ pọ́ mọ́ ẹ lásídẹ́ǹtì o rò pé o lè kílèmù ọmọ kan bí báyìí kò sí nǹkan tó jọ ní o lè possible àlejò. Good. Are you doing it? Joko. Oh. Adédọ̀yìn ọ̀rọ̀ nípa ìfẹ́ tí mò ń bẹ̀ sọ iná. Ah, tó bá láǹfààní àti mọ kífẹ́ ẹ̀ ṣètò wà á gbìyànjú àti mọ pé dandan la ìgbín mi gbọ́dọ̀ tẹnumọ́ igi ẹ̀ kó gùn bá ló ṣe rí ọ̀rọ̀ fẹ́ wáyé sí. Ọlábọ̀dé òkú papọ̀ mọ́yàwó kò pọ́síbù fún èmi ọmọ ọ̀dọ̀ láti wá sí mi kí wọ́n á fẹ́ wọ́n mọ olówó ah, ah. kò lè ṣeé ṣe. kò lè ṣeé ṣe bí ti báwo ṣé ìwọ wà ń bẹ́ẹ̀ nínú kọ́mọ tálákà fọmọ olówó ni. ní ojú àwọn olówó èèwọ̀ ni o kí ọmọ tálákà kó fẹ́ ọmọ olówó. Ah, tó bá jẹ́ pé nǹkan tí wọ́n believe nìyẹn máa gbìyànjú àti lè convince wọn pé ọmọ tálákà ò lè fọmọ olówó tí ò ní sí wàhálà rárá. alábọ̀dé èmi ò rò pé yẹn lè ṣeé ṣe láéláé torí tí mọ́mì bá rí èmi àti ẹ lásán tá ń sọ̀rọ̀ nínú ilé orí bí mọ́mì ṣe máa ń pariwo mọ́ mi tí wọ́n bá wá rí pé nǹkan kan wà láàrin mi àti ẹ̀ mo mọ̀ pé mo ti kú nìyẹn mi ò dẹ̀ tí ṣetán àti kú ọmọ kékeré ara mi ni mí jọ torí ọlọ́run kò lè ṣeé ṣe. adédọyìn ò lékún kó bá jẹ́ ti mọ́mì ní filẹ̀ fún mi ẹbí mo ní ìyá mi ìyá mi ló ní wàá mọ bí máa ṣe máa bá mọ́mísì sọ̀rọ̀ tí wọ́n á fi gbìyànjú àti lè understand. ìfẹ́ mi gangan ló dájú ìfẹ́ tí mo dẹ̀ ní í ṣe ló important. ìwọ ni kò ṣàmúnú mi dùn ìwọ ni kò jẹ́ ká mọ̀ kan tá à ń ṣe fífẹ́ bá mi lò. ọlábọ̀dé mo ní nǹkan tí mò ń ṣe lókè mi ò ní fẹ́ kí mọ́mì dé kí wọ́n rí i pé mi ò tí ì parí nǹkan tán ní kì í ṣe àtúmọ̀ sàn lóka ṣé. ìfẹ́ ṣá máa ró kókókó lọ́kàn mi ni ah! àgọ́ mi náà dádì yẹn gbẹ̀yìn tí mo ṣe máa ṣe I just love the girl ìtàn ní bòdọ́là. Adédoyin for the last time tí màá béèrè lọ́wọ́ ẹ pé ta ló ń lóyún inú ẹ ṣé o lè sọ̀rọ̀ pé ta ló ń lóyún ta ló fún ẹ lóyún náà. èmi ni mọ́mí èmi ni mo fún lóyún. Ọlábọ̀dé. màá. ṣó wa òkè. Doyin ṣó gbọ́ ọ̀gbọ́n tẹ̀mí sọ fún ẹ. sọ fún mi ta lẹni tó fún ẹ lóyún ni mò ń béèrè lọ́wọ́ ẹ. àbàrà eléyìí ò yá ṣé ẹ méjèèjì wà òkè ṣé ẹ ń gbá mi síra yín ni ah, ah. ó dà yín pé nǹkan kan ṣe tó wọ bá wà òkè kí ló ṣe wọ́n tí wọ wà òkè ládùúgbò gbogbo obìnrin ètò kàwé tó understand tó mọ ọlọ́mú tó fine kí ló fẹ́ fọmọ ẹrú lásán lásán ṣe ah, ọmọ ọ̀dọ̀. màmí ẹ má pè lọ́mọ ọ̀dọ̀ mọ́ ẹrú ní bàbá ọ̀nà ló o. lẹ́nu ẹ ṣé ẹgbẹ́ èmi ló ń pẹ̀lú níwájú ẹ̀ lẹ́nu ti àbí òun sọ fún mi pé ọ̀nà ló jẹ́ ẹrú ní bàbá ọ̀rọ̀ ẹ̀yẹ mi o àbọ̀ àbọ̀ lọ̀rọ̀ tiẹ̀ adédọ̀yìn gbọ́ kó gbọ́ mi dáadáa lónìí ni kò ní dọ̀la oyún inú ẹ̀yẹ máa pòórá ni màá ṣe oyún yẹn fún ẹlẹ́nìwádìí ẹgbẹ́mi tó wà gbẹ́mi tó bá rí lọ. mọ́mí ẹ̀ nífẹ̀ẹ́ ṣe oyún inú ẹ̀. torí kíni oyún inú èmi ni mo ní ìfẹ́ mi dẹ̀ ní adédọ̀yìn tẹ́ bá fi lè yọ oyún inú ẹ̀ ẹ̀ tún rẹ́ẹ̀bì náà mọ̀ tó máa lọ́ọ́ para mi dànù ni bẹ́ẹ̀ ni má para mi ni. Ah, kò máa dẹ èkó ilé tó yẹn ṣé bí ọ̀rọ̀ lèmi àti ẹjọ́ ń sọ nǹkan tí mò ń sọ yẹ kó yí ẹ ó yẹ kó understand lẹ́yìn báwo mélòó ni mo bí ìwọ kan ṣòyìn náà ni. ìfẹ́ ìfẹ́ mi ni. ma ah mommy, it's ti fọwọ́ sí ẹ ṣe ma ẹ ṣe gan ẹ ṣe ẹ ṣe gan ẹ ṣe gan mọ́mí ma Walo, walo. wà lọ relax ẹ ṣe má bínú ṣe gan. ìwà lágbára ọlọ́run wa bá mi ṣọ́ ẹ̀ lọ́rùn láyọ̀ oh. àlàáfíà àmín ò oh, ní rí wàhálà ò ní rí dààmú o àmín o pléènì yóò ní jábọ́ o àmín wọn wà ní òkú ẹ ṣọwọ́ sí mi àmín pẹ̀lú ògo ọlọ́run láyọ̀ tó lọ ló máa padà wá bá mi láyọ̀ àtàlà àmín o àmín o ẹ bẹ́ẹ̀ ṣe máa rí àmín máa ẹ ọkọ mi ah. lílọ lọ́nà má gbàgbé gbogbo nǹkan tí mi àti ẹ ti jọ sọ láti a week to this time. Hmm? then ṣọmọ condition ti yàwó ẹ wà tó bá ti anything to bá ń ṣe lọ́hùn kò máa rántí pé o fìyàwó sílẹ̀ ní nàìjíríà kò dẹ̀ mọ mẹni tó ń ṣe ah, má fojú mi sọ́nà ah, láyé mi jẹ́ fojú ẹ̀ sọ́nà kò dẹ̀ má fojú ìyàwó ẹ̀ náà sọ́nà. Ah, ìfẹ́ mi <laughs> mi jẹ́ fojú ẹ̀ sọ́nà ẹ̀yin ló yẹ kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Eh. torí pé láǹfààní àti lè gba adédọ́yìn mi <laughs> tọwọ́ tẹsẹ̀. jọ sọ fún mi tí mi ò bá wá gbà nǹkan tó bá fẹ́ lèmi náà gbọ́dọ̀ bẹ́ẹ̀ fẹ́ oh, mi ò lókè mi lẹ́yìn ọ̀run àbí sálọ tó rí pẹ̀lú mi. Eh, eh. mi pé méjì náà i'm the only child. ẹ ẹ ọmọ tó bá fẹ́ ni. ẹ dáhùn i love you more. i love you too. bẹ́ẹ̀ oh, bébí mi máa ò lè ṣùgbọ́n. ee eh, má jẹ́ kó léyìí mọ̀ lára púpọ̀. ọmọ pé wọ́n ti ń travel báyìí. Emi àti ẹ̀ ló dẹ̀ máa kàn òun hmm. máa bẹ̀rẹ̀ sí disturb mi ní mo ń bí ẹ jẹ́ disturb yín eh. ọmọ yín náà ni ah! ó ti dé ọmọ yín sí wọ́n disturb mọ́ mi dáadáa ṣùgbọ́n ó bá ṣe ìwé kó yẹ ṣe wọ́n. ó yá ìwọ ló máa drive tèmi hmm. lè máa gbé mọ́tò yẹn bọ̀. ok no problem. kò tètè ara yẹn. ọ̀rẹ́ bíbí. ó yọ tí a lọ yàrá. mi ò tí kúrò gan ti fi ṣe ọ̀rẹ́dì. <laughs> sọ bàbá pé káàkiri adékèlè. mo wà lé mo wà lé mo wà lé. máa bọ̀ kí ló fẹ́ jẹ màá bẹ́ẹ̀ pípẹ́ sílẹ̀ wọ́n má wọ̀rí mo wà lé máa bọ̀ all right kí ló ṣe inú kí ló jẹ ó jẹ nǹkan kan lọ́wọ́ àjòkó wèrè sí bíbáyìí àbí bẹ́ẹ̀ kọ́ kọjá wọn nù mẹ́. nǹkan tí mo fẹ́ kó ṣẹlẹ̀ kankan òun náà ló ṣẹlẹ̀ yìí. olóyún ẹyẹ oníranù ìwọ ìwọ ọmọ ọ̀dọ̀ lásán lásán tó bá ti wà ní kẹrin olúwo kó kọ ni ìgbín náà ó máa ń dámọ̀ràn àti jáde ní ìwọ àbí ah, eh, ó ti ẹ̀wà rẹ̀ nífẹ̀ẹ́ ó wá jẹ́ ọmọ mi ọmọ tèmi ìwọ àbí ìwọ àbálọ́rù ẹ ní ọmọ ṣòro pé mo nífẹ̀ẹ́ bí ìwọ àti ọmọ mi ṣe fẹ́ra ni mò ń tọ́ ẹ méjèèjì ni torí ẹ̀ mo ṣe ní coat travel bẹ́ẹ̀ ni ìwọ ìwọ ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ orogún ológun dẹ̀bìtì àyà sí òwò ilé ọ̀nà ọ̀hún ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ó dàbí pórí ẹ ti dàrú ó mọ nǹkan tó ń ṣe wò ó lónìí ni o kò ní dọ̀la torí pọ̀ ọjọ́ tá a bá rí ibi òní bí ń wọlé. lónìí ló máa kúrò ní ilé àbí nǹkan ṣe é ó yá ó yẹ wọlé lẹ́kọ̀ọ́ lọ fáwọn ẹrù ẹrù jàtijàti tó fún wa ẹ̀rọ ayé wọn bá máa sọ fún mi yẹn oníyàrá ló gba tí kì í ṣe wọn lọ rà á ṣe báwọn mi ló rà fún ẹ wàá gbọ́ tí n bá rí ẹ tí o bá pe ọmọ mi kò tiẹ̀ nídìí alátiṣe tèmi ló máa ma ti ṣàrẹ kó wọnú ilé àti tó kéré àti tó tóbi gan gbogbo ìwé ní kó máa kọ́ àti tó kó débi àti tí mo rà fún ẹ. láì gbogbo ló jà níbi ní oníranù oníranù. lọ́kàn mi fẹ́ ìsinmi láyé mi wá ìdùnmọ̀rìndà kan fi mí lọ́kàn balẹ̀ ìsinmi lọ́kàn mi fẹ́ ìsinmi lọ́kàn mi ń wá bàbá ọ̀run wá fi mí lọ́kàn balẹ̀ ọmọ tí o fún mi bá mi wò ó ọmọ tí o fún mi bá mi tọ́ ó èso tí o fún mi ṣe jẹ́ kó pa mí lẹ́kún ìsinmi lọ́kàn mi fẹ́ ìsinmi lọ́kàn mi wá ìsinmi ni mo tọrọ lọ́wọ́ rẹ bàbá ó fún mi lámọ̀ yìí ó fún mi lẹ́sọ̀ yìí. Adédọ̀yìn kí ló ṣe ń ṣe ní àdúgbò yìí. mo ní kí n wá sọ́dọ̀ mú mi ni bí ọlọ́run ti lè kù sí wọn nínú bí wọ́n máa gbà mí padà ni. ó dàbí pé o ò ní èmi ara ẹ lò rárá bí o ò like life ẹ. ọjọ́ òní mo ṣe ń gbọ́ tí woman yìí tó ń sọ fún èèyàn kan pé òun mọ̀ pé ó wà ládùúgbò yìí o eh. gbọ́bọ̀ ibi tó wà lòun ò mọ̀ pọ́jọ́ tóun bá dẹ̀ mọ ọ̀dọ̀ ẹni tó wà tóun bá fi ojú òun méjèèjì bá tóun bá fi kún ẹ ọjọ́ yẹn ló rí ayé mọ́. Eh. wo ṣé bí gbogbo nǹkan tóun ṣe yìí that is not the best solution. Eh. advice ti máa fún mi. ni pé bóyá kó wá ibì kan lọ just go far away leave this vicinity eh. kó lọ sí bíi bíi north àwọn bíi Kano Kaduna kankan yẹn hmm. kó tiẹ̀ ṣe kọ́kọ́ parẹ́ kúrò ládùúgbò yìí náà tóbi tó bá fi ojú ẹ̀ kàn ẹ́ ó dẹ̀ mọ̀ pé wọ́n máa tà sọ yìí ó lówó ó nípò ó mọ̀ọ̀yàn my dear wọn kò máa pa túwẹ́ bí ẹni tí ò léèyàn so tó bá mọ̀ pé láìfẹ́ ṣí pressure sí ẹ ó ṣe nìkan tó fẹ́ fi láìfẹ́ ṣe hmm. tètè kúrò níbí má tẹ̀ jẹ́ kó fojú kan ẹ rárá ah. gbélé tó ṣe yìí ò ní ìdẹ o. ọlọ́run o ó dẹ̀ mọ̀ pé mi ò léèyàn kọ̀ọ̀kan ó kí o ṣe kó dúpẹ́ jẹ́ kí tètè wà máa lọ. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ gbogbo ọlọ́wọ́n kò ṣàánú kó má ṣe dojú tì mí mọ́ ìsinmi lọ́kàn mi fẹ́ ìsinmi lọ́kàn mi tọrọ. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀. ẹ jọ ọmọ sí mi ń kọ́. mọ́mì yín wò. mọ́mì mi tí wọ́n ní ilé yìí. mi ò mọ mọ́mì tẹ́ like mọ́mì sí mi gangan gangan àwọn ni wọ́n ní ilé yìí kémi tó travel out no mo de dé àná tí mo dé ìgbà tí màá débi bàmí gbẹ́ everywhere ti wà locked mo fi wá padà wá. ọ̀rọ̀ yín ti yé mi oh, ọ̀rọ̀ yín ti yé mi. nǹkan tí mo gbọ́ ni wípé ẹni tó ní ilé yìí wọ́n ní accident wọ́n dẹ̀ ti kú. so right now ẹ̀gbọ́n mi ló ní ilé. mọ̀mísì mi tí wọ́n nílé wọ́n l'accident how when báwo ló ṣe ṣẹlẹ̀. ẹni sùúrù ẹni sùúrù ẹ dúró ná ọ̀hún kú ṣe bẹ́ẹ̀ ní mọ́mí yín ni wọ́n. mo ń sọ ìlú nílé. báwo lẹ ṣe mọ̀ pé wọ́n ti kú. ẹ̀wọ̀ ẹ bá wọrí is a long story kò lè yé yín wọ́n ta ilé mọ̀mísí mi torí pé mọ̀mísí mi kú. ẹ jọ ta ló ta ilé mọ̀mísí mi fún ọ̀nkù yín. ẹ wo ọ̀nkù mi ò mọ kankan pa nǹkan tẹ́ ń bí mi yẹn bọ̀dé ó lè tètè mo kàn mọ̀ pé mo gbọ́ nínú ẹ̀ ni pé bóyá àwọn relatives ọkọ wọn àbí nǹkan kan ṣáálọ́ta ẹ wò ó ń pẹ́ ẹ má bínú. Ah. èmi kánjú lọ síbi tí mò ń lọ ni. ẹ lọ ah. mo máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní. Mumsi ń ibe ah, kú mumsi wọ́n ta mi kí ló god ó ṣe jẹ́ ni really happen sí ha ha god no no no no no no ha alaji àgbẹ̀gbẹ̀ kọ́ ẹ̀ eh, ẹ̀ hello ẹ̀ ló alájí ẹ̀ Ya, èmi ọlábọ̀dé náà ló ń sọ̀rọ̀ sà ẹjọ́ aláàjì bolẹ̀wà ẹ mo ti dé nàìjíríà ẹ má wọrí mo mo ìbolẹ̀wà gan gan. good mo ń bọ̀ lọ́dọ̀ yín sìn all right. fún olówó méjì kìí sáà. Ah, ṣàkọ mo lè ta mo lè ta tó bá san gbèsè tó wà nílẹ̀ máa ta fún ẹ. máa fún ẹ pọ̀ mọ̀ mi là máa fún ẹ ṣàkó àní mo lè ta sẹ gbogbo owó mi ló wà ń ta tó bá pè mí màá ta fún ẹ. wà ìwé lórí burúkú wa ewu ni ìwé gan náà a ah, ṣé ló pé mo bẹ mo o de máa rí yakudi wà lé mi tọ́sọ́ wọn sọ fún mi pé mo gbọ́ kẹ́kẹ́ wọn sọ fún mi pé ọ̀hún fẹ́ máa tọ́tí mo lè ti pé ṣọ́ọ̀bù kan wà tó sẹ́ni tí màá gbà fún wọn tó máa tọ́tí tó bá tẹ̀lé tó bá pé ó ti ń bẹ fàwọ́ aláàfin wọn máa tọ́tí fún mi orí ẹ̀ ti yí ọ̀dẹ̀ òṣì. tó bá ṣàtìsọ tilẹ̀ máa ta fún ẹ. ẹ ká sùn máa àǹtí ẹ ká sùn ẹ ká sùn. ẹ jọ ṣe ní mount. bẹ́ẹ̀ni o wà ṣé kí n wá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ má bínú o ó ti tán nu fridge. ẹ jẹ́ ẹ̀rọ nǹkan mi ni bóyá kẹ́ ẹ wọ ọ̀dọ̀ níbọ̀ mi bẹ́ẹ̀ yẹn. ok. kẹ́ ẹ ṣe. Eh, excuse me booking booking mo ah, náà ni o. Ọlábọ̀dé. Bọ́ọ̀lì. Síwèrè. How are you? Fine. Wọ́n máa tuntun mẹ́ta. Báwo lè rí pé ojú ẹ̀ máa ti change kì <laughs> You're not bad too. Ah, o really changed, girl? an Ṣé mo ugly Adley me. fi mẹ̀ tí ìbá ṣe ti voice ẹ̀ tí mo gbọ́? Hmm, leave that. <laughs> Adekun Àṣẹ̀yìndé ti mú mi. Àṣẹ̀yìndé nìyẹn. Sorry, ẹyin wá dáa. So ìgbà wo ló dé? kò tí ì pẹ́ náà tí mo dé ṣáà ti tójú mẹ́ta. Ah, ó dẹ̀ wá lọ lọ lọ just like that ó ò pé ó ti ẹ̀rọ ẹ̀yìn wo you don't even check on your mom. bókì kì í ṣe ẹjọ́ mi tó bá mọ̀ kan tójú mi rí nígbà tí mo dá abroad tán ọlọ́run ló máa kó mi yọ òyìnbó kan ló kàn fi ti tẹ̀ kó bá tèmi ṣá tó jẹ́ wípé i can't even make a call kò dé tí mo ṣe lè receive call mi ò ní fóònù tí mo lè fi contact àwọn aráalé. really? but i just thank God ìgbà everything tá a ti wà resolved tán ọmọ tó ní kí n wálé ó believe pé mo tún délé má realize pé ilé mọ̀ọ́sí mi wọ́n ti ta wo gbogbo ẹ ṣáà bá mi mo ṣáà wà somehow ṣáà mi really wà okay that's why gan mo fi ní kíkan jókòó sí bíbá kíkan take a bottle of water. sorry so, so how have you been coping báwo ló ṣe ń kó. o má jẹ́ ń tẹ bókì kò easy fún mi ọlọ́run mọ̀ mm. kò easy rárá. anyway the lord is in control. thank you thank you. tó gbogbo ẹ ní ọlọ́run máa bá wa yanjú tọkàn. àmì ẹ̀ pọ̀. but the truth is Ọlábọ̀dé jíjí problem tó mo ní yìí i don't think it is normal o you last òpójú You ni o. ìwọ yìí kan lóyìnbó kan fẹ́ kó bá you were kan con. No, mọ̀ọ́sí kú everything is just happening to you at the same time. but Bukky èmi rò pé bó ṣe wọlé ọ̀lọ́ ṣọlá pé ó natural. this one is unnatural, my dear not at all. Are you serious? Yes! Ah, you need to do something about it o. Kò normal rárá. Mi ò tẹ wá rírò tẹ́lẹ̀ ọ̀bọ̀ bó ṣe ń picture ah. So kí ló wá rò pé mo lè Don't worry. Kò see problem tí o solution. Okay. We'll look for a move. Uh-uh, trust me now. That's my problem. So what's up now? Afa, kí ló fẹ́ mu? Mm, wọ́n ti mo fẹ́ ra gan, wọ́n ní kò sí. Ẹ̀mí náà gbọ́ngbà tó ń bẹ̀rẹ̀ mọ́sílẹ̀ kan nígbà tó wáyé bọ̀, back and back. mí bákan Ah! bókì ìwọ tí mo mọ̀ wà á mú mọ ọtí ó ṣe yẹn mọ ni gbogbo ẹbí ẹbí yẹn. hello i'm a changed soul. are you serious. i'm fucking serious. kí ẹ ṣe máa change náà ni. ẹ abeg kílẹ̀ tó ń tẹ́ mu ọ̀tá kílẹ̀ ṣẹlẹ̀. omi ah, ni ọ̀rọ̀ ilé ayé mi gbà. ṣe dáadáa ìyá ọmọdé kò bí o sì ló fẹ́ wà èmi ń jáde lọ mo fẹ́ lọ ìjọ ọ̀hún mi là tí o sì. ẹni bínú mi. ẹjọ́ wa ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọ́n jí lówó. bàbá wọn jí lówó jọ. ojú rẹ ṣe wá lé báyìí gbà náà. ẹ wàá fi sùúrù nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n fi ìsàwọn challenges kan. oníṣòro. bẹ́ẹ̀ni. oníṣòro. bẹ́ẹ̀ni sá. fọkàn rẹ balẹ̀ nígbà tó o ti dí ọ̀dọ̀ èmi awo alẹ́ bí oṣù awo fàájìrì èmi adagiri adagirigiri rẹ bí ìjà má lé oṣù kan òsì àfẹnjí ọba nílé bá láyé òun mọ̀ mí dáadáa oníṣòro lóòótọ́ torí mo rí pé àwọn òdìmọ̀dìmọ̀ wọ́n dìmọ̀ wọ́n dìmọ̀ bákanbákan oníṣòro ẹ̀jẹ̀ ń bọ́. ẹ wò mo ti fi iye pé níwọ̀n bàgbà tí bá ti mú débí gbogbo nǹkan tó pè ní challenges àbí kankan yẹn ẹ máa bá mi yanjú ẹ fún. èyí ló kéré jù ọmọ ń jẹlá. ah bẹ́ẹ̀ ni sà mo máa ń jẹ dáadáa kí ni tó ṣẹlẹ̀ gangan sọ ká máa bá ìtọ́jú. àmọ́ bàbá ká tó máa sọ̀rọ̀ ẹ jẹ́ kí n rí yín. ká tẹ̀ ni. bẹ́ẹ̀ ni. torí ọ lè mọ́ láyà bàbá sọ̀rọ̀ ayé rẹ̀ bàbá jẹ́ kí n rí ọkàn rẹ balẹ̀ o. oníkíni dúdú tá a lè sọ ní olóko ní àwọn ọ̀rẹ́ wa wà yìí kí ni tó dé. ṣé bí nǹkan tí mo fẹ́ bá yín sọ mi ò lè sọ lójú ẹni tó wà nílé. kí ni tó le tó bẹ́ẹ̀. torí ọ̀rọ̀ oyún náà ni mo ṣe pè yín. oyún tó o ní. bẹ́ẹ̀ ni. tó lò fún ọ lóyún ni. Ah, rárá òun kọ́ àmọ́ mo fẹ́ gbé oyún yẹn fún un. ọbọ̀ láṣepọ̀ rí ni. rárá. bó tiẹ̀ kan tó ṣe rí ni òun kọ́ ni ọ wà gbé oyún tí ì ṣe tọ̀dọ̀ rẹ̀ ọ gbé e fún ìwọ náà fi ra rẹ sípò rẹ kéèyàn déédéé wá bá ọ pé ẹni tó ọba lò pọ̀ rí ọ wá gbóyún fún ọ. bàbá mo mọ̀ pé nǹkan tẹ́ lè ṣe ni mo mọ̀ pé nǹkan tẹ́ lè ṣe nítorí ni mo ṣe ní kí n sọ fún yín. àbọ̀ ọmọ tó ń sọ ká mú yín ọba ká gbé e fọ́sùn mo lè ṣe lóòótọ́ ó kéré ohun tí mo lè ṣe láàrin yìí obìnrin mọ̀ lé o kí ló bá nǹkan tẹ́ lè ṣe ni kò lè tó yẹn àti pé ṣé ọmọkùnrin tẹ̀ ń wò yìí èmi àti ètí mọ́ra wa tipẹ́ tipẹ́ àmọ́ wá lọ́mọbìnrin kan tó ń fẹ́ gbà yẹn ó nífẹ̀ẹ́ ọmọbìnrin yẹn gan mi ìwà mọ̀ bóyá ẹ lè ṣe kó jẹ́ pé ó máa máa rí ojú ọmọbìnrin yẹn lójú mi. Ah. tí wọ́n lọ rí gbé orí ìtọ́jú rẹ̀ tí wọ́n kàn gbé wọ̀wọ́ àbí. Ah, bàbá ẹ gẹ̀ẹ́tì. nǹkan ń ṣí ọ ọ wá sọ bí nǹkan tó rọrùn ó rò pé ó rọrùn ni kéèyàn ò mú àwọ̀ ẹnìkan kó gbé wọ ẹnìkejì tá a bá débi tí ìmí ẹsìn gbé dunlẹ̀ ọmọ pé kò rọrùn àkí ló ń sọ yìí àmì ọ̀rọ̀ tó sọ yìí kí kí lọ́ọ́ rò débẹ̀ tó le tó bá mu lórí kó o mú oyún tí ì ṣe tẹnilẹ́ni kọ́ gbé fún àpéyàn bá fọ́ lójú o lè pààyàn o àmọ́ síbẹ̀síbẹ̀ torí ìwọ náà jọmọ tó dáa sí mi ẹ̀ẹ́d tá a lè ṣe wọ́n wà ọgbọ́n tá a lè ṣe sí. Ah, àbúkíá àfi kémi náà ṣọ́ra pẹ̀lú rẹ̀ ó lè gba bọ̀dì fún yàn. adarúgúdù o adarúgúdù o adarúgúdù ìwà ló lóò ní dárúgúdù lẹ́mọ̀ mo wá ní èé ti rí èé ṣe tí fún aláǹgbá tó fi dénú ọmọ onílé o sì lóò ní dárúgúdù lẹ́mọ̀ mo fẹ́ kó o gbéra dìde wò wá rè ti yá ìníwàrà tẹ̀sán àgbẹ̀rọ̀ o ẹ̀yẹ mú ẹ̀yẹ òsára ìrísẹ̀ kégbé ọ̀rọ̀ o ìrísẹ̀ ìrì òsámẹ̀mọ̀ ìlókè akọ àparò ló gbé lórí tẹ́tẹ́tẹ́ akèrègbè ọ̀rọ̀ àdóńgbàdó mi. mo fẹ́ kó wá sáré tẹ́tẹ́ wá rè gbé ìfẹ́ èyí tó wà ní ọ̀làbọ̀dé tó ní sí adédọ́yìn wàá gbé wá ara Bùkọ́lá kó ṣe wípé tó bá yájú báyìí Bùkọ́lá ni ó mọ̀ rí kò ní í fẹ́ lòmíì mọ́ àfiwọ́ Bùkọ́lá Bùkọ́lá o Bùkọ́lá o mo fẹ́ kó o tẹ́tí inú rẹ kó o gbọ́ o. torí pé èsìsì wọlé onírú onírú yọ èsìsì wọlé oníyọ̀ oníyọ̀ yọ àdágídìgbà àdágídìgbà ó wọlé olórìṣà olórìṣà yọ olórìṣà yọ kíjọ bíjọ fún ọ látòní yìí lọ kí lórúkọ ọkọ rẹ ń ti jẹ ọlábàdì ọmọ kí ni ọmọ àlè o àgọ́ tí ń bẹ́lẹ̀ yìí ó yá gbé wọ ẹ̀dùn tó ń bò lákòókò rẹ lórí òkú mú kì í mú dáadáa kò gbọdọ̀ jábọ́ o ó sọ wípé gbogbo ìfẹ́ tọ́lábọ̀dé ọmọ àníkẹ́ tó ní sí adédoyin kó padà sọ́dọ̀ wọ Bùkọ́lá o ọmọ àbẹ̀bí ní kíákíá wíbẹ̀ gbogbo ìfẹ́ tí ọlábòdì ọmọ àníkẹ́ tó ní sí adédọ̀yìn kó máa bọ̀ ní ọ̀dọ̀ èmi bùkọ́lá ọmọ àbẹ̀bí. lu akérèmọ́tò ó tún tún wí lẹ́ẹ̀kan sí torí pé ẹ̀ẹ̀mẹ́ta làgbo kan ó tún wí lẹ́ẹ̀kan sí ó ní gbogbo ìfẹ́ tí ọlábòdì ọmọ àníkẹ́ tó ní sádédọ̀yìn ọ̀dọ̀ èmi bùkọ́lá ní kọ́ máa bọ̀ gbogbo ìfẹ́ tí ọlábòdì ọmọ àníkẹ́ tó ní sí adédoyin kó wá sí ọ̀dọ̀ mi bùkọ́lá ọmọ àbẹ̀bí. lajimọ èyí tó wí lónìí àrò ti rọ mọ torí bẹyìn iwájú bá dẹran tèrìgì àgbà ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan táwọn bá sọlẹ àdègùn bó pẹ́ títí kàṣà iṣẹ́ o ti rí bẹ́ẹ̀ o sọ bẹ́ẹ̀ ifá ò ní wọlú àìlára ọ̀làrà owó ọ̀làrà ọmọ nígbà tí ọlábọ̀dé ọba yíyajú bá ìwọ ni ó máa rí ìwọ ni ó máa rí o bàbá wọ̀ bá ọmọ jọ adédọ̀yìn lójú rẹ̀ ojú adédọ̀yìn ni ọmọ rí torí mo sọ fẹ́ dárúgúdù mo ní olóhùn òní dárúgúdù lẹ́mọ̀ àmì eléyìí náà bí ìgbà tá a fẹ́ dárúgúdù lẹ́ni kò sì lè sí rúgúdù kankan bẹ́ẹ̀ fọkàn rẹ balẹ̀ lágùn lẹ́ẹ̀kan sí. sọ pé ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. ó rí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. gbàgùn lẹ gbélé lọ́ọ̀rì fẹ́ padà táyé rẹ̀ kò gbọ́dọ̀ jábọ̀ ọ̀lẹ́wù wàá wò tẹjú mọ́ mi kó wò mí dáadáa torí ẹni ajá bá bá lọ sóde ńlájà tẹjúmọ́ ń tá a ṣe yìí ó ní kìlọ̀ ọmọkùnrin yóò lè fẹ́ lòmíì mọ́ ìwọ ni ó fowó rẹ̀ fẹ́ gbogbo tó ní pátápátá ni ó fi pín sí ọ ò gbọ́ àmọ́ ìkìlọ̀ tó wà ń bẹ̀ ni wípé ẹ̀jẹ̀ ọkọ rẹ̀ ọmọkùnrin yìí kò gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú Adédoyin tàbí ìdílé rẹ̀ mọ́ o wọn ò gbọ́dọ̀ fojú ríra wọn o wọn ò gbọ́dọ̀ láṣepọ̀ kankan kò sí ohun tó gbọ́dọ̀ dà wọ́n pọ̀. bàbá kò sí nǹkan kan tó lè dà wọ́n pọ̀ adédọyìn kò gbé ní agbègbè yìí mọ́ ó ti lọ jìnnàjìnnà tó bá dẹ̀ jẹ́ pé lórí yẹn ni èmi àtọ́lábọ̀dé a máa kó kàngàrà wa a máa kẹ́rù wa ó dà broad ọkà lọ sí ẹni aṣàmàmì jìnnà. ẹ ń rìn jìnnà kò sí bó ṣe fẹ́ pàdé ra wọn. ẹ ń lọ bó kó rọ́bà tí ẹ ní ríra mọ́ ẹ kò ń gbogbo agbègbè tẹ́tí lè ríra kankan ò gbọ́dọ̀ pààyàn pọ̀ mọ́ sọ bẹ́ẹ̀ o. kò sí kankan tá a bá wá kú òní èmi rẹ̀ á jọ dé ojúde ń bẹ̀ wò níbẹ̀ ló bọ̀ wá sùn sí ọlọ́rin lásẹ̀mí sùn bẹ́ẹ̀ <laughs> ibi tá a ti kó tọ́nu tọ́ ọ ti ṣèyún èṣù ni ọmọ tì í lọ́mọ tó ṣe pé ìwọ ni ọmọ wù báyìí bá adédọ̀yìn rèé adédọ̀yìn rèé ìṣó lójú tá a mọ̀. yéè Bukola kí ni mo ṣe fún ẹ kí lè ṣe mi tó lè fi ọjọ́ yẹn mi ṣòfò báyìí ìkànnì ẹ o ẹ eh, ìfẹ́ kí ni. tàríkà tàríkà. Madam. Madam. rere máa rí sọ bàbá pé káàkiri adépele ilẹ̀ aṣú ilẹ̀ amọ́ bẹ́ẹ̀ni ti rí ọ̀la orí bẹ́ẹ̀ ìyẹn ló mú babaláwo dífá ọ̀rọ̀ rún kájà máa ṣe dáadáa ṣé ẹ̀ ń lò o à torí pé ọ̀rọ̀ ń bẹ nínú ìwé kọ́bọ̀ ayé yìí ò lé ayé yìí ò lé o àwọn ọmọ ènìyàn làṣàyè. die.